The life is full of ups and downs. The actions are taking lives. You have to take it calm. Take it calm, take it calm. The life is full of ups and downs. The actions are taking life. You have to take it calm. àbámọ̀ nígbẹ̀yìn àìgbọràn. má jẹ́ ń kábàámọ̀ mi ò fẹ́ kábàámọ̀ àbámọ̀ dá. má jẹ́ kábàámọ̀. adájọ́ ọjọ́ pé àdálékú lọ́wọ́ àti dàláhùn lọ́wọ́ àdẹ̀ṣe òye wa. ọlọ́run bá wa ṣe sí wàhálà everything lọ nírọ̀rùn bó ṣe jẹ́ kó lọ. do you know what next now babe? gbogbo tá a fọ ẹ láti ṣe kó tó di ọjọ́ wedding wọn. ó dẹ̀ ti ṣe wedding sí you need to give it to me back to back lálẹ́ ìgbésóhun fíìmù àti rárá a máa ṣe mọ́jú for me. You should know I'm tired. For how long ni mo fẹ́ fi máa sọ gbogbo ilé ìfún ẹ? Tí bá ti ṣe wàhálà o mọ̀ pé gbogbo ara mi ò kí fẹ́ ṣe gbogbo nǹkan tó ń bá mi sọ ẹ̀. Ah, mo dẹ̀ mọ̀ pé hmm, mo ti ń ṣe wàhálà látàárọ̀. Kí n tún wá débì báyìí sin kí n tún máa ṣe nǹkan mi. Kí ló fi ń lọ̀ mí? Ṣé o ń ṣeré? Ìwọ ni ṣé mo ń ṣeré ni? Ṣé wọn náà wáìnì mi ni? Ah, ah. You can't be saying all this. Okay, fine, I know you're tired. Mo kò tirẹ̀, máa ṣe massage fún o ní láti stress ara all you need to do is ọ̀pọ̀ra ọ̀pọ̀ra ìdísí ọkọ̀ I'll do the work o ní láti stress ara máa ṣe gbogbo iṣẹ́ yẹn. Can you imagine kí n yọ di kí ni yọ ìdí. iye àpò àpòra I mean ẹ eh, because olú ti rẹ̀ olú ti rẹ̀ náà mi ò fẹ́ stress ẹ̀ kan rọra wàhálà ìdáhùn náà ni wàhálà. báwo ló ṣe mọ̀ yẹn ṣe kí n tún yọ̀ di wa. sùn. So, I will do it I will máa ṣe bí yẹ kí n ṣe tí wọn náà dẹ̀ máa wà okay wọ́n gan ọmọ bíi tẹ́nàdì yẹn máa ti wà akọrin gbogbo gbéra lẹ́ẹ̀kan náà. Hmm. ṣé o ti ń ṣe pẹ̀lẹ́ lómi tẹ́lẹ̀ ni tó fi ní kí n ah, báwo ló ṣe máa imagine pé kí n yọ̀ dí ó lọ fà á. stop it now ṣé mo jẹ́ bíbí ni. ok ok ok ah, ah. ṣé mo rí pé kí ni àtẹ tó ṣe marriage ó ní bá ṣe jọ máa ń ṣe láàárín ara wa táwọn èèyàn dẹ̀ kì tanto o mọ̀ pé wọn ò bá wa dá sí rí so ó máa better right now mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí kò lọ ṣe bó ṣe ń ṣe. kí n tún lọ jóso bí. lọ jóso bí. dùnà ó dàn kó ti gbàgbé pé a ti marry kó ti gbàgbé pé alẹ́ ìnira alẹ́ ọjọ́ ìgbéyàwó wa. ó lè ní kí n lọ jóso bí ìyàwó mi nìyẹn ìyàwó mi lálẹ́ ọjọ́ wedding máa lọ jóso bí báwo. má pariwo má pariwo. you can't be telling me this all, all the time now pé kí n máa lọ jóso bí for what. ṣùgbọ́n pé ọ̀rẹ́ mi wà nílùú yẹn rọrùn kò dé gbọdọ̀ gbọ́ ṣọmọ bá ṣe máa rán dáwọ́ bò téèyàn kankan tó bá wa dá sí i òun kò jẹ́ ká ṣe o ṣó ti gbọ́. kí lọ jó sopi lálẹ́ ọjọ́ wedding gba ẹ́. tó dà pé bí mo ṣe ń bẹ sọ o kò fẹ́ yí e mo dẹ̀ mọ̀ pé mi ní láì kí n pariwo kí ọ̀rẹ́ mi máa gbọ́n pé mo ń sọ̀rọ̀ mi báyìí. kí ni kí ló dé tó ń ṣe báyìí náà ṣé nílé mi àti ẹ̀tìjọ́ ń ó mọ nǹkan tó má jẹ́ kí n sọ di ọ̀rọ̀ o mi ò sọ pé mi ò ṣe ṣé o ò létí tó fi gbọ́ ọ̀rọ̀ kò fún mi ní alẹ́ yìí just this night ago wọ́dẹ̀ dọ́là máa continue o mọ̀ pé mi ìfẹ́ mi ìfẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀rẹ́ mi máa wá síbí wọn abẹ̀rẹ̀ sí wò pé àkí ló ṣẹlẹ̀ mi ìfẹ́ kí wọn máa settle màtá wèrè kankan o ó ti yí ẹ bí mo ṣe ń sọ yẹn o dẹ̀ tí mo bó ṣe ń ṣe tí òun sáriwo tí ò kì í síjà kò yẹ kó jẹ́ níyì o ó yẹ kó understand mo ti ṣe wàhálà gan ah ó fẹ́ pa mí ni. best option ni fún best option ni fún mi just to pay lára ọjọ́ wedding right. má jẹ́ kábàámọ̀ rárá o má kò yẹ lè mọ̀ àbámọ̀ ò dá o. má jẹ́ kábàámọ̀. má jẹ́ kábàámọ̀. mi ò fẹ́ kábàámọ̀. kò yẹ mí kò yẹ lẹ́nu. àbámọ̀ ò dá. gẹ́gẹ́ oyọ́rùn ìpá ò yẹ dé o. má jẹ́ kábàámọ̀. mi ò fẹ́ kábàámọ̀. orí mi gbà mí o. àbámọ̀ ò dá. gbogbo ohun tí máa ṣe ti máa kábàámọ̀ má má jẹ́ ìṣe o. má jẹ́ kábàámọ̀. Remy. Yes. Ìgbà wo ló for mọ́ last? Ìgbà tí mo pọ̀ mọ́ last. I'm ń béèrè ìgbà tí for pe ọmọ last. And you know pé ẹ pé náà kí tó máa béèrè lọ́wọ́ mi. Ṣé nǹkan tí mo béèrè ń sìn? Ṣé ó tó jà because I don't understand you? Show o ti pé ọmọ ẹni mò ń sọ? fly up bẹ́ẹ̀ ṣe put ẹ̀ ni mo ṣe dá yín lọ. èyí náà ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ̀ ń sọ ṣé mo ti pè ọmọ mi gbà ó ní mo pọ ọmọ mi last ṣé ẹ máa wà níbẹ̀ tí máa ń pè yín èmi ni mo mọ gbà tí mo pè last mo mọ bí mo ṣe máa ń pè nǹkan mi náà ìjọ wo lẹ́yìn ti pè rí látìgbà tó ti ṣe ìyàwó ṣé ẹ pè níjọ kan rí ẹ kì í pè èmi ni mò ń pè nǹkan mi ìfẹ́ mi ah, ẹ jọ tẹ bá fẹ́ pè fóònù yẹn lọ́wọ́ ẹ pè é. sọ̀rọ̀ tí bá pè é máa gbé ẹ gbé rẹ ní o mo ti gbé ọmọ ẹ àbí báwo àbí kí ló ń try láti sọ. ẹ gbé fóònù yẹn lọ kí ló ń try láti. dad mom kí ló dé ń gbá ọ̀rọ̀ ibi ẹni gbàgbọ́ ọtí kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tèmi lẹ máa ń gbà báyìí ṣebí kò bá dáa ẹ̀dẹ̀ mú fòkẹ́ pé wọn ah, ah, ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ wọn ah, ó ga o ó ga o ẹ̀wọ̀ ẹni tó bá ti jọmọ́ nǹkan àǹtí mi ẹ má sọ létí mi mi fẹ́ gbọ́ o mi fẹ́ gbọ́ o. Esther ọ̀rọ̀ yìí tàbí ọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ ìjà tó wà láàrin òun àtàǹtí ẹ̀ láti gbà yẹn ó sì wà nínú ẹ̀ kò tí ì kúrò nínú ẹ̀ anyway rẹ̀mí lẹ́tọ̀ mi èmi á pè o èmi á pọkọ mi o Esther. Esther ọkọ mi ọkọ mi dìde dìde mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. mọ́mí kí ló dé ẹ ti sùn kí ló wọ́n ṣe by this time. kí n lọ sùn mo ní kó dìde bọ́rọ̀ wa. a lè sọ̀rọ̀ yìí láàárọ̀ la máa mi kí ló ṣẹlẹ̀. Esther kí ló dé tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe kí ló dé tó ń wùwà tó ń wù yìí ìwà tó ń wù yìí ò dáa wo ní ọ̀sán yìí èmi àti bàbá ẹ̀ à ń sọ̀rọ̀ ó dá sí i ọ̀rọ̀ yẹn ò tí ì ní kó wọ́ọ̀kì ìwé kúrò wájú wa ọ̀rọ̀ wa àtàntì ẹ̀ yìí ṣebí nǹkan tó wà láàrin ìwà àtàntì ẹ̀ á ti yanjú ẹ̀ ṣé nǹkan míì tó wà ń bẹ ni nǹkan tó bá wà ń bẹ gangan sọ fún mi lálẹ́ yìí. mami mi ò ṣe ní bínú mi ò ṣe ní bínú ó ga o níjọ wedding àǹtí mi mo pe àǹtí mi mo ẹjẹ ń bá yín gbé àǹtí mi kọjálẹ̀ wọ́n ní mi ò lè gbẹ́rù àwọn ọ̀rẹ́ wọn ló bá wọn gbẹ́rù blood sister mi tí ò ṣọmọ ìyá mi ah, ah. ṣú ẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ah, ah, Esther ṣé bá a ti yanjú ẹ̀ so láti ìgbà yẹn kò tán nínú ẹ̀ ó sì wà lókun àyẹ̀ kò dáa. iye ní kọ́kọ́ o máa mi iye ah. ní kọ́kọ́ o kí má pe àǹtí mi pé mo fẹ́ wá lọ́lọ́dé pẹ̀lú wọn káàtì mi kọjá lẹ̀ kọ́lá ẹ àwọn ò sílé o kí tó pọ̀ wọn lórí fẹ́ kọ́ máa reject kọ́ mi ṣé ẹ kó rí bẹ́ẹ̀ mi ò lẹ́gbọ́n mi náà ṣe báwọn lẹ́gbọ́n mi. ok má bínú ọkọ mi o máa bá sọ̀rọ̀ ó máa change sẹ́ wàá máa lọ lọ́lọ́dé lọ́dọ̀ ẹ̀ á dẹ̀ fẹ́ mọ́ra promise mi pé gbogbo wà tó ń wù yẹn o máa stop ẹ o ní ṣe mọ́. màámi tẹ bá hmm? ti bá wọn sọ̀rọ̀ ó ti tọ́nu tèmi. ẹ o máa gbọ́ ṣé ìwọ náà máa change gbogbo ìwà burúkú tó ń wù yẹn promise. màámi máa change. àà tó bá change inú mi á dùn. inú mi ò mọ tí gbọ́n máa change mo promise mi. o ṣe ọkọ mi. má mi lọ sùn lè ti ṣú ọkùnrin àti máa dúró dé yìí. ẹ máa lọ sùn lọ bá bàbá ẹ ti. Die yo. ni about everything? Yeah, that's right. Family call. I do prefer long. Yeah. Kima waste time ẹ̀. Eh? Nípa iṣẹ́ Àbújá yẹn ni mo wá rí Yeah. Ah, Látìgbà tó ti dé company yìí, a rí pé òun ṣiṣẹ́ bó ọmọkùnrin ṣe yẹ kó ṣiṣẹ́ and kò dẹ̀ sí iṣẹ́ tó lọ defend àbí ètò ṣe tí ò lọ bó ṣe bí company ṣe fẹ́ but mi ò fẹ́ kó lọ síta Àbújá yẹn wọ́n mọ̀ pé mi ni mo ti ń lọ fún ti Àbújá yẹn tẹ́lẹ̀ àtàbàdà ń sọ̀rọ̀ nípa experience mo ní experience nípa iṣẹ́ yẹn dáadáa so mo fẹ́ kó lọ sọ fún àwọn ọ̀gá lókè nísìn wípé ah o ò lè lọ o kàn jẹ́ kí èmi kí n lọ ó dẹ̀ mọ̀ wípé every six six months la máa lọ ń ṣiṣẹ́ yìí so tí n bá ti lọ ilé yìí màá lè lọ tẹ́lẹ̀ díẹ̀ níbẹ̀ tí ò fi ní sí ìyọnu fún ẹ. <clears throat> Um, that's not a problem àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ àbí kí n sọ wípé ẹ̀yin àgbàlagbà ẹ máa ń sọ wípé ẹni abálábà ni bàbá ẹni tàdé bálábà òun náà ni bàbá so ẹ̀yin rí jù mí lọ ìdí tẹ́ fi sọ ẹ̀yin náà ló yẹ gbogbo bẹ́ẹ̀ sọ yìí náà ni máa ṣe sọ fáwọn ọ̀gá pé kó jẹ́ kẹ́ wow wow thank you mo ti mọ̀ wípé tí n bá wá bá ẹ tí n bá bá ẹ sọ ọmọ gidi nìyẹn bí n bá ṣe sọ ló ṣe máa gbà inú mi dùn thank you so much for that mo ṣe gan. láti kí ọgbà. mo ní àwọn ọkọ tí mo fẹ́ ṣe ní bíbáyìí. Wow, Mario, no problem. No problem. Thank you. Take care. Eh? Yeah. Èyí Are you for real? I am for real. I am for real. Ibi tó jókòó sí náà ni. Ìjọ mò ń wo bí ó dẹ̀ ní ìgbéyà. Ṣúrẹ́ ilé ìgbéjà. Wá sí ìgbà yọ tẹ́lẹ̀ pay? wípé ẹ kí mi lọ sọ fọ́gà wípé èmi ò ní lè lọ sí Àbújá ẹ̀wọ̀n. Kò kó sọ fún kí lọ sọ fún wọn pé kó jẹ́ lọ like ọmọ bí gbé èèyàn fi kọ sẹ́nu wá fi bá mi sọ̀rọ̀ ni confidence ẹ̀ ti pọ̀ jù àmì ìrìn tí ò bá tiẹ̀ bẹ̀rù ẹ kò bẹ̀rù pé family man ni mi èmi náà níyàwó lé mo lẹ́bí tí máa tọ́jú. ẹ yòókù kì í jẹ́ kí n fẹ́ you understand what i'm saying i mean tó bá téèyàn kan bá jẹ kẹlòmíì náà jẹ you can't be the only one every time no. but you know my fear. what's your fear. ìbẹ̀rù mi gbọ́n kan ni wípé kò sẹ́ni tó lè kojú máyì lọ́fíìsì wa hmm? many people to challenge ẹ̀ hmm. òun ló máa ń win ah, that's the truth. let me tell you something ṣòrí nǹkan tó lèèyàn bá ti fi ọlọ́run ṣíwájú ẹ̀ kò sí nǹkan kan tẹ́nibọ́dì lè ṣe fún ohun tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn nǹkan tó máa jà fún mi nìyẹn kò sí nǹkan kan tó lè ọlọ́run tí ò bá ṣe wípé mo kàn ṣe sùúrù àti pé mo rí tọ́jú orí bó ṣe ń sọ ọ̀rọ̀ yẹn yẹ kí n là ń gbàjú ni onírìnrìn ọmọ ọlọ́run bá ń bọ̀ pẹ̀lú bí ní ṣe ń bí mi i just have to be calm bí òkè jẹ́ kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ ibi tó máa end ọ̀rọ̀ ẹ̀ sí i was like is this man alright like aṣọ ṣeré ni i'm not i'm not a baby you're not a baby you have your own family too. yeah yeah you're right. ọmọ tó wà ń díẹ̀ ló ṣe sọ wípé kí n lọ sọ fún gàmbé kó o máa lọ ṣóun nìkan ni ó ti ń jẹ ó ti ń jẹ kí ní ìsìn kan five years or ten years ago tó ti wà nínú company yìí no no no no no it's our turn àdèjọ máa ṣiṣẹ́ ẹni kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe wá you understand just man up man up that's it. even at that mo fẹ́ bẹ̀ jẹ́ ká fi sùúrù ṣe. kò sí nǹkan kan tó máa ṣe. i know we gonna win it but mo fẹ́ ká fi sùúrù ṣe máa gbé sójú fún má fi ṣe ìjà pẹ̀lú ẹ̀. kò sí ohun tó máa ọlọ́ọ̀ ọlọ́ọ̀ gbọ́ ọlọ́ọ̀ gbọ́ tó bá ṣe yamayama ó tí ìrọ̀dá sáré rí o ṣé bí ṣe bí ṣe bí ṣe káàmì bí ṣe kú yìí àmárì mi o má rí mi rárá má lù má lù má lù á dẹ̀ má that man má lù á dẹ̀. mr c surely when it comes to business i don't joke i don't joke with my job mo kì í fi ṣe mi ṣe rárá tí wọ́n lè rí ọ̀hún tó fẹ́ dì mí lọ́wọ́ mú ọmọ mo rẹ́ẹ̀dì láti gé ọwọ́ ẹ̀. but you know what to do that why don't you first use the share now. Uh, you, you can't understand ṣé tá a bá gbọ́rọ̀ ẹ̀dọ́ lọ́gàá ṣé òun lọ́gàá máa sọ fún àbí mi. you're right you're right. ẹ ẹ ah, ah. How can you be so careless? This is too far. You can say that again. I knew I am. I'm so careless about that, but what can I do? You know, think about it. Ṣẹlẹ̀ báyìí solution lè máa You understand? Etí wo ló ń bá yàn pẹ̀lú nǹkan bẹ́ẹ̀? I'm not proud of myself pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí. But iṣu ẹni ló máa ń tọwọ́ ẹni pípò n i know it is not from my heart but ẹni tí mo gbé sílẹ̀ ó mọ bó ṣe máa ń ṣe mí náà imagine kí níyàwó lé kí n máa masturbate does that speak well it doesn't speak well at all ohun tó ṣẹlẹ̀ mo believe pé ọlọ́run mọ̀ sí the thing is just that i'm, I'm just scared ẹ̀rù ń bà mí because etí wo ni káwọn èèyàn bá fi gbọ́rùn kan báyìí ojú wo ló fẹ́ máa fi wo mi àmì ojú wo ló fẹ́ káwọn èèyàn máa fi wò mí tí wọ́n bá gbọ́rùn kan báyìí. anyway jẹ́ ká jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ kan a máa padà sórí ẹ̀ later because mi ti ẹ̀ mọ bí mo mi ò mọ bí mo lè place ẹ̀ sí lórí mi right now but i don't know jẹ́ ká jẹ́ ká sọ̀rọ̀ nípa ọ́fíìsì um, báwo ni ṣòtúgbò gbọ́lá tọ̀dọ̀ ga. Ah, ṣé o ṣeré ni ṣé o máa sọ fún mi pé wọn ò pè é. yeah he called me but èmi ò mọjọ́ tá à ń lọ náà mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀. ọ̀túnla la ń lọ and you need to get yourself prepared because tó bá get our prepared ọlọ́mọ yẹn go miss flight àdúrà mr yakubu dẹ̀ ti gbà lórí ẹ̀ so you need láti wà very careful. bámọ̀ yìí dáa olóòdúkú olóòdúkú òṣì rẹ̀ tó ṣì. rárá o kò yẹ lé mi o. jù mo fi ọlọ́run bẹ́ẹ̀ má kọjú mi sọ́nà mi tẹ̀lé fẹ́ kú pẹ́ sórí ọ̀rọ̀ Àbújá ẹ̀ yìí ó ti fẹ́ sún mi because mi understand nature iṣẹ́ ẹ̀ mi ní fẹ́ kó gbàgbé pé ó fi aláboyún sílé and again calls nìkan ò ní lè tó mi jọ ọkọ mi má fojú mi sọ́nà. Um, sweetheart, you tó sọ̀rọ̀ dé, ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Má wọ̀rí, mi ò ní pẹ́, má dẹ̀ títí dé. Ti gbọ́. Ah, hello, Ire. How are you, kẹ? Oh, ó ti wà ní airport. Alright, um, máa kún lára láìpẹ́. Ìyàwó ẹ̀ náà ni òun ló òun ló miss me. Alright, alright, thank you very much. Babe, I need to be on my way now, okay? I'll miss you. Mwah. Mwah. Mwah. I'll miss you, right? Eh? Ah, mọ́mì gan ló ń pè mí. ẹ bá wọn sọ̀rọ̀ bá sọ̀rọ̀ máa ń pè é ṣùgbọ́n. ok ẹ ló mọ́mì. Hello, Fisayo. What's up? Ah, um, ṣé wà ń lé? Fisayo, ṣé wà lè wá sọ́dọ̀ mi? because ọkọ mi ṣẹ̀ṣẹ̀ lọ sí Abuja ń sìn ní kò sí nílé báyìí èmi nìkan ò lè lè dá dúró sínú ilé ok ok ok ok fine tó bá mọ̀ pé o lè wá èmi máa máa bọ̀ lọ́dún yìí gbà yín o máa rí mi sí. ó ga ló bá yọ ń tiẹ̀ àmọ́ tí mo rí ẹ̀ mọ̀ pé kí ló ṣẹlẹ̀ ṣó ṣì iná ni ṣì iná bíi ti báwo. òun la ṣàpadà rí ẹ yìí so tí n bá sọ fún ẹ pé mo ní surprise ò ní yọdé lánàá tó yọdé. <laughs> mo ní pé kó sọ nǹkan tó fẹ́ sọ ò sọ ok fine mo ní pé kó wá bá mi lé olóòlè wà àbí omi dẹ̀ ti gbéra mi wá fún ẹ nísìn gbogbo nǹkan kí nǹkan tó bá fi surprise mi ok fine mo fẹ́ gbọ́n sìn. actually it's a good news mo ti lóyún. don't shout. Are you sure you are pregnant? You can't be serious. Is it true you're pregnant? I am serious. It calls for celebration, mò I must A máa celebrate today. Àti ìgbìyànjú tó o bá ń gbà la tó o bá ń gbà má bà tẹni kankan jẹ́ o. Torí pé ọjọ́ ọ̀la ń bọ̀ àtúbọ̀tán ní kóró má jẹ́ kábàámọ̀. rárá o mi ò fẹ́ kábàámọ̀. kò yẹ lè mọ̀ àbámọ̀ ò dá o. má jẹ́ kábàámọ̀. má jẹ́ kábàámọ̀. mi ò fẹ́ kábàámọ̀. kò yẹ mí kò yẹ lè mọ̀ àbámọ̀ ò dá gẹ́gẹ́ olórun ìgbà òye dé o máa jẹ kábàámọ̀ mi ò fẹ́ kábàámọ̀ orí mi gbà mí o gbogbo ohun tí máa ṣe tí máa kábàámọ̀ má má jẹ́ ìṣe o. má jẹ kábàámọ̀ mi ò fẹ́ kábàámọ̀ kò dá rárá o àbámọ̀ ò dá àbámọ̀ ò dá má jẹ kábàámọ̀. fọwọ́ra fún let's toast cheers to a new beginning mm -hmm. beautiful children more money <laughs> every good thing. oh God. uh, before anything Tawaleni tó fún lóyún uh, that's going to be another surprise mo fẹ́ tún fi ìyẹn náà ṣe surprise fún ẹ ni má wọrí tí àsìkò bá ti tó wá mú ọkọ mi àti wípé àdúrà ni kò máa fi ran àwọn méjèèjì lọ́wọ́ pé kọ́lọ̀ ń jẹ́ ká sọ̀rọ̀ ìbáṣe rò pẹ̀lú ògùn ọlọ́run àti ìjọ bímọ láyà àtàlàáfíà náà ni à á lè máa kọ́ ọmọ lò wọ́. I'm happy for you too, my darling. Hello, dear. Hello, sweetheart. What's up? Ibo lo wà. Eh, mo wà nílé. Listen to me. Ọmọ tó ṣẹlẹ̀ ní wípé mo lálàá kan sí. Aláyẹn lè dẹ̀rù bà mí gan. Mo lálàá wípé mo rí Fisáyọ̀. I mean, it's like you're sleeping. Oh yeah, ó wá be pillow. Ó wá fi block imú e mo ju e ó fi block ẹ mọ́lẹ̀. Ẹ́. Wọ́n á jáporo, ẹni tí èmi fẹ́ bọ́ lára ẹ̀ mo ṣe tají nìyẹn. bébí <sighs> wẹ̀wẹ̀wẹ̀ ṣé o mọ̀ wípé mo ti warn ẹ severally lórí ọ̀rọ̀ girl yìí mo ń sọ fún ẹ o mo ń sọ fún ẹ if anything happen if anything happen kò ní fọ́nì o because mo mo mo mo mo ń pè ọ̀rọ̀ yìí lòwe fún ẹ òun ṣe bí ẹni wípé o ò fẹ́ gbọ́ for me to even dream about this that means she has something evil Don't plan yẹn eh? ẹ̀rù bà mí àbí ṣé dandan ló fi ṣọ̀rọ̀ tell her to, to go off you just be careful with, with her I don't want to see you with her again I just don't want to I have been warning you about her. mo ti gbọ́ nǹkan tèmi ṣàfẹ́ nìyẹn mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ẹ̀ mọ́ báwo lọmọ mi ṣó wà òkè ṣó ń kick dáadáa. Alright, no problem. I'll talk to you later. Kí ló ṣẹlẹ̀? Ọkọ mi ló pè mí nsìn, ó lóun rányàn bọ̀ nílé. Mo dẹ̀ ti sọ fún pé mo wà nílé kò gbọ́dọ̀ mọ̀ pé mi ò sí nílé. Ẹ jọ̀ọ́ má bínú, mo máa ní láti máa lọ nsìn kíákíá. Ah, wo ní kíákíá ni jẹ́ kí n tètè wá máa lọ jù. Ah, The life is full of ups and downs. The actions that take in life, you have to take it calm. Torí àbámọ̀ nígbẹ̀yìn àìgbọràn. Má jẹ́ ń kábàámọ̀ mi ò fẹ́ kábàámọ̀. mo ní kí o má ṣe nǹkan àfìgbà tó tẹ́ ìfẹ́ nú ẹ̀ mo ní kí o lọ sí ọ́fíìsì ọ̀gá kó lọ sọ fún wọn wípé o ò lè lọ sí Àbújá yẹn pé èmi ni kí n lọ ta ló gúnyán fún ẹ tó ní tọbẹ̀ ìṣòro. ọ̀gá ọ̀gá ẹ ṣe sùúrù ẹ wo ṣe rí ẹ̀sìn mi báyìí ẹlẹ́dàá yín wà mí ẹ mi lè máa fọ bẹ́ẹ̀ jẹ́yìn níṣòro kí ni mo fẹ́ gbà mẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe lọ bá ọ̀gá mo dẹ̀ ṣàlàyé fún un nípa ń bá ń bá ń bá ẹ lẹ́sọ̀ you know ipe kò jẹ́ kẹ́ lọ ṣe ọ̀gá dẹ̀ ni pé ok no problem mo ti rọ̀ kọ́ sí gbọ́ ni ṣàdédé lọ́kàn kẹ̀mí wọ́n ní night flight kan kìnnìkan kìnnìkan. bí ẹnu jágbajàgba ẹ sọ̀hún ọ̀gá wo ló pè ẹ́ kí ló rò pé kí ló rò pé mo jẹ́nu ṣé o rí èèyàn sọ fún ẹ nínú complain irú èèyàn tí mo jẹ́ ni èmi ọmọ owó yẹn ní òwe ẹ. ọ̀gá ọ̀gá pẹ̀lú bí ṣe humble tútù ìsinyìí. jágbajàgba humbleness ẹ kó gbé kúrò má sọ fún mi pé o humble mọ́ humble tó humble yẹn o fẹ́ máa proof fún mi pé o smart jù mí lọ àbí nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn kí ló fẹ́ ọ̀rọ̀ wo ló fẹ́ sọ fún mi nínú complain yìí tí màá gbà lóòótọ́ látẹnu títí ẹ you know ìgbà tí wọ́n pè mí àti rè bó ṣe pè mí tán lọ pé rè immediately rè náà pè mí pé ọ̀gá ti pè wọ́n even mo sọ fóun náà pé ṣó ti pè Mr. Yakub ó ní òun náà try number yẹn kò lọ and èmi náà try number yẹn kò lọ lórí ọjọ́ yẹn mi ò lè ṣerú kọ bẹ́ẹ̀ fún yín nígbà tẹ́ ti sọ fún mi pé báyìí báyìí ló ṣe lọ ṣé mo mọ èmi èmi mọ reason tẹ́ fi sọ̀kan tẹ́ sọ mi ò mọ̀ náà mi ò mọ̀. yes màá wá jẹ́ kó mọ̀ wípé ẹni tó bá wá ìwàkuwà á rí ìrìkúrì Táyọ̀ bí ikú ló lóko pétàkùté mi máa fi hàn ẹ́ nǹkan tí àgbà fi ju ọmọdé lọ wàá rí mi wò bí ìran ṣọ́ ni wọ́n wàá rí mi wò bí ìran. gbogbo ohun tí a bá ń ṣe láyé o ẹ jẹ́ ká máa kíyèsára ká má bàa kábàámọ̀. ọ̀rọ̀ tẹ sọ yẹn kúlẹ̀ kẹ sọ̀nà àwọn kọ́ ló lọ́rọ̀ tó sọ yẹn o èmi gangan ni mo lọ́rọ̀ yẹn èmi àwọn àdàpadà fẹ́lẹ̀ dá yín pé bí kú ló lóko bí tàbítì ni a máa jọ mọ̀ nílé iṣẹ́ yìí èmi ò dẹ̀ ní kọ̀kọ́ tèmi gbójúlé àwọn ẹ̀yin àgbàlagbà lẹ́yìn gbójú èmi gbójúlé àgbàlagbà Quran tèmi gbójúlé and I cover myself with with this holy Quran kò sí kọ̀kọ́ tẹ́tẹ́tẹ́tẹ́ lè ṣe fún mi ah tèmi ò humble tó ni. Yes, sir. Fún mi tó pàyàwó mi, mo mọ̀ wípé kí ọlọ́run kan ló pa, wọ́n pa ni. Okay, this is the scenario. She was on the phone with me. ó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ ó ń complain àwọn kọ̀ọ̀kan fún mi ṣàdédé ni mo kọ̀ọ̀gbọ́n tó pariwo I knew they they actually hit my wife with something mo fẹ́ mẹ́ni tó ṣiṣẹ́ yẹn mo fẹ́ mọ nǹkan tí ìyàwó mi ṣe fẹ́ nìyẹn tó fi wò ó pé ikú lè rẹ̀ ṣe kí ló dé táwọn èèyàn dájú báyìí kí ló lè ṣe. I want to know who killed my wife. Mr. Dayo, uh, mo fẹ́ yẹ kẹ́ mọ̀ pé àwa ọlọ́pàá gan-an á dúró lórí ọ̀rọ̀ yìí. In fact, ibi tí incident yẹn ti ṣẹlẹ̀, a lọ kó àwọn boys kan bẹ̀ lánàá, sir. We really know how you feel, sir. And we're going to get to the root of this matter, sir. Trust us, sir. No. ethic matter, how is that, sir? We are going to get to the root of this matter, sir. She can't just die like that. Take her, sir. She can't leave me like that. um, I'll be on my way to the office right. now, sir. It's okay. Yes, sir. Thank you so much, sir. The life is full of ups and downs. The actions are taking life. You have to take it calm. Torí àbámọ̀ nígbẹ̀yìn àìgbọràn. Ìyá ìfẹ́, mi expect pé bí ṣe dé mo tún ṣì máa bẹ tó ṣì máa kájọ tó máa máa ronú. Ah, ah. Ronú kẹ̀. Èmi, mi ronú o ronú èmi ò ronú ká ní irú wòye àná ló wà ní òní bá mi òní bá mi lè kí n tó wọnú ilé ìlànà ilẹ̀ ṣú àárọ̀ yìí náà mo tún jáde kò ì pẹ́ tí mo dé so mo ti ń jáde èmi mà ti gbàgbé o tún wá rán mi létí ẹ̀dùn ọkàn mi ti tó. o ti ẹ̀dá bẹ́ẹ̀ torí o ò gbọ́dọ̀ fi sọ́kùn kó máa ro gbogbo eléyìí lọ títí ìjọ́ wo ló fẹ́ ṣe ìdá èèyàn tó bá ní o jáde pé kò yẹ kó jáde kóun náà kó gbàdúrà pé kọ́mọ ń kú toyún toyún kó lù pa. ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe ń wà òkè. ó tiẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èmi àtàwọn ọ̀rẹ́ wa á ti sọ̀rọ̀ láàárọ̀ a ní tó bá ti dìrọ̀lẹ́ o a máa wá gbé ẹ jáde. gbé mi jáde lọ ṣe kí ni. ká ṣe é jáde. ọ wo gbogbo fàájì tẹ bá fẹ́ ṣe inú ilé mi yìí ni màá ti ṣe èmi ò jáde ńrọ̀lẹ́ o. ẹ ó dáa jẹ́ ká ṣe báyìí jẹ́ kémi àtẹ jáde ńsìn. wo kò pẹ́ tí mo wọlé ó ti rẹ̀ mí mi jáde o ṣe. mo dẹ̀ ń bẹ sọ ó dẹ̀ ń yọ bọ́rọ̀ ń yọ bọ́rọ̀ ó ṣe ń ronú o ó ń ronú o. ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni mo ní mi ìbá yín jáde. ń ronú mo mọ bó ṣe máa ń rí àfi kó ṣe sùúrù ṣòtúbọ̀ ọ̀rẹ́ mi. mo jẹ́ ẹ̀ṣẹ̀ ìgbé láti ibi tí mo lọ ni. gbogbo ohun tí a bá ṣe láyé o ẹ jẹ́ ká máa kí n sára ká má bàa kábàámọ̀ o. rántí pé ìgbìyànjú tó bá gbà. ṣé bí ṣe máa lose ìyàwó mi náà lẹ́nu. torí pé ọjọ́ ọ̀la ń bọ̀ ọ̀dọ́ mi rò pé mo lè cope mọ́ nínú ìlú yìí I think I, I, I just have to leave as soon as possible ó kúrò nílùú kí n padà lọ sí Amẹ́ríkà kí n máa lọ kí n náà máa mi ṣe transfer lọ sí Amẹ́ríkà. Hello Dayo. Hello Larry. Báwo ni? Mo wà mo wà mo wà. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ transfer mi lọ sí Amẹ́ríkà? Mo ti send the document yẹn sí ẹ ní ìsinsìnyí. Oh, o ti bá mi send ẹ sórí mail. Yeah, yeah. Thank you very much. Thank you very much. God bless you. Um, listen, yeah, visa mi ti ready. Uh, a máa ma sọ̀rọ̀ tí n bá ti dán, okay? Yeah. She gone really appreciate it. Thank you so much. Thank you. God bless you. All right. All right. I don't want to regret. I don't, I don't, I don't want to regret. Oh, ó dára oh. o. Àbámọ̀ ó dára rẹ o. joke ìjókòó ẹni be kò yé because wèrè dayọ̀ tó sọ pé oorun ẹ̀ wá mi ò mọ nǹkan tóun fúnra ẹ̀ ń ṣe tí ò fi lè wá síbí just six months oṣù mẹ́fà péré tí mo fa ọmọ fún ó dẹ̀ pa mí lọ́mọ ó jẹ́ kí n pàdánù ọmọ instead kóun fúnra ẹ̀ wá gbéra kó wá console mi bì àwọn wá sọ pé ẹ ẹ bákan bákan yìí pé ó ti travel out ó travel out lẹ́yìn ìgbà tó ọmọ tèmi kú àbí ló travel out. dadi kò rí bẹ́ẹ̀ sá ọ̀rọ̀ yìí ó so sí ni lẹ́nu ó buyọ̀ sí sá kówé máa jẹ́ tẹ̀yìn dadi wa ìgbà tágbára òun náà gbé mọ́ ló ṣe gba transfer lọ sí branch wa tó wà ní America sá in fact òun náà ó kò wá òkè lọ́run ló ṣe bẹ̀ mí pé kí n jọ pé no matter what kí n ṣàtẹ̀wá yọjú sí on his behalf he would have even called you but ẹ̀rù ń bà ní sá ẹ jọ̀ọ́ dádì ẹ má bínú sá èèyàn kan lọ̀gá ẹ̀ ni kò lè sọ fún ọ̀gá ẹ̀ yìí pé ìyàwó òun nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí and tó bá jẹ́ pé òun dúró lé ń jọ yẹn ọmọ yẹn ò ní ṣe àgbákò tó kò yẹn àìsí ńlẹ̀ ló jẹ́ kọ́mọ yẹn jáde lóru tó fi kú with the unborn child ẹ wò dáàdì ẹ fi idiot yìí sílẹ̀ ṣé ẹ ti rí ṣé rí Dayọ̀ níbi tó bá wà kò ní dáa fún un kò ní rálàánú kò ní rí tìrì gbogbo bó bá ṣe ń lù kò ní dásílẹ̀. ẹ no no no má ṣe pé fọmọ lọmọ má please. Táyọ̀ pa mí lọ́mọ ó pa ìfẹ́ mi Táyọ̀ ní ní ìsinmi ní ibi tó máa wà ṣebí lóyìnbó lọ ní Táyọ̀ wà ó ní ní ìsinmi níbẹ̀ lọ́dọ̀dọ̀dẹ ló máa bá àti mọ́tò tó wá sí bíbá yìí tó wá bá mi tó wá sí à lọ́dún ṣe rí ṣe rí ìfẹ́ títẹ ní ìfẹ́ mi mi ò fẹ́ kábàámọ̀. wọ́n lè ta pálọ́pàá rẹ̀ ṣe wọ́n lè ta ara rẹ̀ ṣe mi. má jẹ́ kábàámọ̀ I don't want regret mi ò fẹ́ kábàámọ̀. àdúrà ni kí n máa fún mi lọ́wọ́. ìsáyọ̀ mọ̀ gbọ́ mo ń fàdúrà ràn lọ́wọ́ àmọ́ mo fẹ́ kó o mọ kinní kan dájú ó yẹ kó o mọ̀ pé ó ro ti inú ìran wa ni pé tí ọmọ wa bá ní lóyún tí ọba kọ́ bímọ àkọ́kọ́ báyìí a gbọ́dọ̀ ṣe ètùtù fọ́kọ rẹ̀ ètùtù ló dúró gẹ́gẹ́ bí àmì ìgbéyàwó ó ti yọ bọ́ọ̀bà gbàgbé mo mo sọ ìtàn ọ̀rẹ́ fún ọ nígbà tó wà ń kéke. dáàdì gbogbo ẹ̀ lẹ ti ṣàlàyé fún mi mo dé ti sọ fún yín pé tí bá ti délé máa bá sọ adéèmọjọ́ ta máa wá ṣe oh, àdúrà ni kẹ́ ràn mí lọ́wọ́ kémi sọ láyọ̀. àní mò ń gbàdúrà àmọ́ iṣu atẹnumọ́nà kẹ́ ìjóná àbí kí wọ́n bọ́kọ̀ rẹ kí wọ́n sọ fún fúnra mi ah, ah. bíbá bíi báwo. bí o tiẹ̀ mọ̀ mi rí tọ́ bá sọ pé bàbá mi rì ṣé kò ní kò ní gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu ni. láti kò tí tó time ẹ má wọrí ẹ má mọ̀ ọ́ ni ah. bá ti délé ń sìn tí bá ti sọ fún ó máa gbọ́. ẹ Fisáyọ̀ aboyún mo sùn mọ́mọ́jọ́ ni ọ́ lọ́wọ́ tó wà yìí. ẹ wò dádì a máa sọ yòókù lórí fóònù kẹ́dẹ̀ make sure pé n charge fóònù yìí kì í ṣe ìta máa pè é lójoojúmọ́ tó máa kọ switch off. jẹnẹrétọ̀ tó rà fún mi kò dáa mọ́ wọ́n ti tọ́ bọ̀ lójú ọ̀sẹ̀ rà ọ̀pẹ̀ ń tó tọ́ ká ọ̀sẹ̀ rà ọ̀pẹ wọ́n ti tọ́ bọ̀ lójú. ok yẹn má wọrí ẹ má gbọ́ gbàùn gbàùn gbàùn. <laughs> Eh, eh, inú báwọn ètùtù e, e, náà ṣe pàtàkì o. Eh? mo ti gbọ́. mo ti gbọ́. má sáré o. dádì mo ti gbọ́. mo ti ń bínú. àmì ìbínú dádì ẹjẹ máa lọ. ọya de bẹ́líìtì o de bẹ́líìtì. ọ̀ máa de. ọ̀kárí o kò ṣe jẹ́jẹ́ o. ọ̀kárí. ọmọ ẹkùn ọmọ ògbòrò ọ̀kín ọmọ ọ̀kín ìsáwó ọmọ arówó elésìjoyè ọmọ ọba sọsọ gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ akéèkúyà ọmọ bọ́yọ́bọ́gbọ̀n ọkọ mi jọkọtọ nípa àjìbá ọmọ lálùmọ́ ọmọ òye kàtà bá rẹ o mọ̀ pàápàá dèjọ́ kan lọ́sàn kókó owó tí jẹ́ kábàámọ̀. rárá o kábàámọ̀ kò yẹ lè bàmọ̀ àbámọ̀ ò dá o. má jẹ́ kábàámọ̀ má jẹ́ kábàámọ̀ mi ò fẹ́ kábàámọ̀ kò yẹ mí kò yẹ gẹ́gẹ́ oyọrùn ìgbà òye ni o má jẹ́ kábàámọ̀. kábàámọ̀ má má jẹ́ ṣe o. má jẹ́ kábàámọ̀ mi ò fẹ́ kábàámọ̀. kò dáa rárá o. àbámọ̀ ò dáa. àbámọ̀ ò dáa. má jẹ́ kábàámọ̀. I don't want to regret. mi ò fẹ́ kábàámọ̀. I don't I don't want to regret. ah Sayo. Kásán. how are you there? Báwo ni, àárín wúlọ̀sán? Ah, kò sí nǹkan kan, ẹ jọ̀ọ́ ẹ wọlé ẹ bá mi pe Dayọ̀ síta. Dayọ̀ Dayọ̀ gbẹ̀mbí báyìí mọ̀ yẹ́ in fact ẹ̀rọ apartment la fẹ́ wá kó jáde àbí kí ni mo sọ fún ẹ òun làbúrò mi torí làbúrò mi ṣe tẹ̀lé mi wá òun la fẹ́ wá kó jáde. Ah! ayé mi ti bàjẹ́ o àwọn ah, ti padà géètì mi ayé mi bàjẹ́. ayé ò gbọdọ̀ bàjẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló pa wá ah! sí Dayọ̀ pọ̀. Dayọ̀ ló lóyún inú mi. Dayọ̀ stop má máa ṣàwọn eré kìíní kí ló kàn wá ti Dayọ̀ kí ló foyún pẹ̀lú wá ti Dayọ̀ yẹn strange now Dayọ̀ ló lóyún mi ẹ bá wọn. bá mi wọ́n dayọ̀ ẹ má báyé mi jẹ́ ah! but even at that calm down let's sort this thing maturely kí ló fa kí ló kí ló dé tó wá fi màá dẹ̀ pé màá ah how to kọjá nǹkan tẹ̀rù wọ́n ní tí mi ò bá rí dayọ̀ ó lè bímọ inú mi ó ti. Ah, ah! àti pé ìgbìyànjú tó o bá gbà tó o bá gbà má bà tẹ̀lé kankan jẹ́. wọ́n náà ò fojú sunkún ọmọ ẹ̀dá ojú kan ẹ̀kọ́ ojú kan ni wọ́n ní k ṣe rí ibi tí ọ̀rọ̀ dé báyìí sí ó ti gba kí ẹ máa gbàdúrà káwọn náà máa fàdúrà rẹ lọ́wọ́ and next thing ta lè ṣe é sì ni pé ká ṣe cs káyọ̀ tó ṣe ṣe cs yẹn a ní ìdèyàn kan tó máa wá fi ọwọ́ bọ̀ mí pé ó yá ẹgbọ́ ayẹ. màá tọwọ́ bọ̀ wé iṣẹ́ òun mo gbà máa ṣe. wọ́n tọwọ́ bọ̀ kọ̀ ọ̀ràn ìwọ kọ̀ọ̀kan rẹ̀ iṣẹ́ àìsàn tó fojú mi rí wújọ́ mo ti sọ fún wípé kọ́kọ́ rí ọ yọjú ètùtù kan bẹ tá a máa ṣe nínú mọ̀lẹ́bí wa tó yẹ pé tá a bá ṣe fún ọkọ ọmọ wa tó bá fẹ́ bí àkọ́bí òun kí èmi ní sì fojú sunkún kọ́ lọ́mọdé fojú sunkún ọmọ ọkọ rí ọ̀hún ilé ẹjọ́ ń gbé ni láti bẹ́ẹ̀ mú ní ọjọ́ yọjú sí ọjọ́ yọjú sí ọ̀dà gbé ọwá òòjọ́ wá sẹ́ẹ̀jọ́ gbé ni. ìdáàdì kò ṣọkọ ẹ o ọkọ ọ̀rẹ́ mi tèmi gan bá mọ̀ pé olóyún fọ ọ̀rẹ́ mi ní jẹ́ kọ́ ọ̀rẹ́ mi travel so kò ń ṣọpọ̀ ẹ̀ ara. best option ni fún mi best option ni fún kí n lọ just to feel lára ọjọ́ wedding right. má jẹ́ kábàámọ̀ rárá o mi ò fẹ́ kábàámọ̀ kò yẹ lè mọ̀ àbámọ̀ ò dá o. má jẹ́ kábàámọ̀. má jẹ́ kábàámọ̀. mi ò fẹ́ kábàámọ̀. kò yẹ mí kò yẹ lẹ́nu. àbámọ̀ kò dá. gẹ́gẹ́ oyọ́rùn ipá ò yẹ dé o. má jẹ́ kábàámọ̀. mi ò fẹ́ kábàámọ̀. orí mi gbà mí o. àbámọ̀ ò dá. gbogbo ohun tí máa ṣe ti máa kábàámọ̀ má má jẹ́ ìṣe o. má jẹ́ kábàámọ̀ mi ò fẹ́ kábàámọ̀ kò dá rárá o àbámọ̀ ò dá àbámọ̀ ò dá má jẹ́ kábàámọ̀ I don't want to regret I don't I don't I don't want to regret o. ọkọ rẹ ń sọkọ yìí ọkọ rẹ ń dalẹ̀ ah! ó sì pàṣẹ lápá yìí. Balamu. Ah, ẹ̀gbọ́n mi. Ẹ ká sọ, ẹ kú dúró. Ẹ rọra ẹ̀gbọ́n mi. Ah, a kó ọ̀rọ̀ ti Sàlámọ́tù kéèyàn dẹ̀ wà kó kú toyúntoyún. Hmm, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ṣe fẹ́ gbọ́ ṣe rí àti Sàlámọ́tù àwọn náà para wọn. ah, bàtà bá wọn sọ̀rọ̀ tó wọn gbọ́ tí èèyàn bá bá èèyàn sọ̀rọ̀ èèyàn máa ń gbọ́ ni a wí fún wọn pé kinní yìí bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó lọ ni ẹ sì gbọ́ ẹ tẹ̀lé àwọn náà para wọn ẹ dẹ̀ mọ̀ wípé ètùtù tó yẹ ká ṣe nídìílé ó yẹ ká ṣe ká ṣe ètùtù yẹn fún wọn wọn ò dó wá ṣe ètùtù kò dẹ̀ sí tó lé ní ètùtù yìí pé kẹ̀mọ́ kọ́ wá sílé ká ṣe ètùtù fọ́kọ́ kí gbọ̀ngàn sì mọ̀ lọ bó yẹ kó lọ déédé ah ẹ wo tí wàá fi dà ti tèmi ní tèmi o ẹ̀gbọ́n wa àwọn náà para wọn àtàlámọ́tù àwọn náà para wọn fúnra wọn tó tó bá gbọ́ ọ̀rọ̀ sọ alẹ́ ni kò ní kò ní kò ní rí báyìí fún wọn. ìwọ́n tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wí tó bá ti ní ọkọ wọn kọ wálé ó ṣe pàtàkì gan o má lọ jẹ oyè bíi ti ẹ̀gbọ́n rẹ tó o mọ́kọ wálé tó fi kú toyúntoyún o ti gbọ́. Yes sir. ẹ ṣé sir. Hmm, èmi ń lọ òde àwọn onílù mọ̀ pé èní ni òde wa. ẹ̀gbọ́n mi ah, hmm. àbí ẹ mọ̀ tẹ̀síwájú ẹ̀yin lẹ ní bẹ́ẹ̀ tí ń rì bẹ́ẹ̀ tí ń rì ẹ lọ sóde àwọn onílù tó ti ń kàn kàn mọ́ <laughs> ó dáfẹ́. ẹ sàlámọ́tù ikú ètùtù kí ló ṣe wọ́n kí ló ṣẹlẹ̀. ọlọ́run jò dá fún ọmọ mi. àmì o. sórí àti àwọn tó tà ń sọ̀rọ̀ ń pa wọn inú mi dùn wípé ọ̀rọ̀ òun ó silẹ̀ sí ọ̀nà létí nítorí kí ni obìnrin nìwọ náà ó ní ètùtù tá a máa ń ṣe nídìílé wa tàbá ti wá ṣètùtù yìí òun ló máa ń jẹ́ kí nǹkan dà fún àwọn àkọ́bí obìnrin wa jẹ́ kí wọ́n á ṣàlàyé ìfọ̀n dáadáa sórí obìnrin tó bá ti wà lọ́dọ̀ wa tó jẹ́ pé nínú ẹbí wa yìí ló bá wa sáyé o àwọn ọkọ wọn yẹn ò mú wọn wá a sì ṣe ètùtù fún wọn ó bá tán nǹkan ó sì mọ lọ nírọ̀wọ́ rọ̀sẹ̀ fún wọn ṣùgbọ́n àti sàlámùsọ tó ń sọ̀rọ̀ ń pa èyí àwọn akẹ́tì ọ̀gbọ́n wọn ní àwọn àwọn ò ní nǹkan táwọn ń ṣe o ìní nǹkan àwọn ti lajú ọ̀làjú ti dáyé ọ̀làjú ti kan ti ṣe hàn sáyè ṣe nǹkan táwọn kan ṣe. a tún pè wọn pé àti sàlámọ́tù a ní ẹ̀mọ́kọ̀ yín wá ká ṣe ètùtù yìí náà ni kí wọ́n lè máa lọ kó máa dán fún yín náà ni wọn lárírọ àwọn òṣè bàtà máa wíta tó fẹ̀ hmm. ilẹ̀ bá mú wọn àṣàlámọ́tù wá para wọn. a jẹ́ pé àìṣe tuntun àti sàlámọ́tù ló jẹ́ kọ́. ikú ló gbẹ̀yìn àti sàlámọ́tù. ilé ìpọ́n o. òun fi ń bẹ̀ ọ́ dákun torí ọlọ́run ìgbà tó wọn bá dàgbà tó bá tó àsìkò tó yẹ kó o lọ́kọ tó ń gbádùn mi mú ọkọ ẹ wá sí ilé o ètùtù tó yẹ ká ṣe nínú ẹbí kí o gba àwọn ẹbí àwọn bàbá kan ṣe é fún kó lè bá àdìgbò ṣe yẹ kó rí kí gbogbo ọ̀nà yín kó máa lè máa lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ ṣó gbọ́ o kò sí nǹkan tó bàjẹ́ ń bi o mọ́tà pé àwọn ọmọ ayé ìsìn kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ o ọ̀jọ̀làjú ti dé kò sí tó jọ̀làjú o kò sí tó jọ̀làjú ti dé o. ọlọ́jọ́ dá fún ọ. Wow, this is deep, terrible, this is incredible. Ah! Yeah! Ẹ ṣe, ẹ ṣe bá mi bẹ́ dayọ̀, ẹ bá mi bẹ́ dayọ̀ mi àrílélẹ́ mi mọ̀ kúkú ṣe máa rí lélẹ́ yìí o mo wà á dùn nira o ẹ bá mi bẹ dayọ̀ ẹ bá mi bẹ dayọ̀ ẹ bá mi bẹ fẹ́ ẹ bá mi bẹ dayọ̀ àti fẹ́ ẹ bá mi bẹ wọ́n. orí mi gbà mí o gbogbo ohun tí máa ṣe ti máa kábàámọ̀ má má jẹ́ ìṣe o ò fẹ́ kábàámọ̀ kò dá rárá o àbámọ̀ ò dá àbámọ̀ ò dá má jẹ́ kábàámọ̀ I don't want to regret mi ò I don't I don't want to regret o oh. kò dá rárá o àbámọ̀ ò dá rárá o. Oh, my baby. Oh, oh my baby. Ẹ̀gbọ́n mi, mo wá kájọ la kájọlá ni mo wà mi ìlú drive ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí gan ó I need someone to come to my rescue ah, help me please baby I'm dying I'm dying yes. bàbá mi òkú gbà gbogbo ṣé òkú ànáwọ́ sí mi. ìyá mi elédùn àníkà máa dúpẹ́ fún elédùn àníkà máa dúpẹ́ fún ìyá wa ẹ dákun ẹ jọ ẹ bá mi bọ́ ọmọ yín sọ̀rọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ ó nìkan lọ́kàn mi fẹ́ lọ́kàn mi yàn ní tí máa yẹ ń bá sọ̀rọ̀ fẹ́ báyìí yíwọ̀n yẹrin kankan yẹn yẹrin kankan ni ó ní kí mo fẹ́ lọ́kàn mi yàn ìyá mi ẹ dákun ẹ ṣàánú mi yá wa. ẹ yóò rí bẹ́ẹ̀ kò yẹ kí òun jájòjì fún ebóbìnrin ni kí ṣe kọ́ ṣe nìyẹn ìyẹn lẹ́rìí máa fi ṣètàn gbàngbò bá délé rẹ̀. òótọ́ ni <laughs> òótọ́ ni. ṣé bí mo mo bí n ò sì kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu ó di dandan kó gbọ́rọ̀ sí mi lẹ́nu ohun tí mo bá sì fẹ́ òun ló gbọ́dọ̀ bá mi fẹ́ èmi sì ti fẹ́ ó di dandan kó bá ń fẹ́ yóò fẹ́ ìwọ ló ní ṣé yóò máa furú ìwà tó wù yìí ò lè débi kó má irọ́. inú mi dùn púpọ̀ inú mi dùn púpọ̀ ẹ ṣé ẹ ṣé ìyá wa. fọkànbalẹ̀ jàre ó ti jẹ́ tiẹ̀. ẹ ṣé ìyá o ṣeun o ṣeun mi o. ẹ ṣeun gan ni ẹ ẹ jẹ́ kí n mọ lọ ìsìnmọ̀ tó wá bẹ̀ yín wò padà. ẹ dákun wọn gbà pé o ẹ fi mí sọ́kàn ẹ ṣe. má wọrí tí àgbàrákùnrin yìí kì í ṣe èèyàn rẹ̀ ọ̀làwọ́ ọ̀ṣẹ́rímọ̀ọ̀yàn ọ̀gá bọ́kùnrin ti ń ga ọ̀rìbọ̀rọ̀kọ́tọ́ bí ọ̀ka ẹ́ ṣé aláwọn ẹlẹ́sẹ̀ bíi ẹsẹ̀ ọ̀pá àrèké kan ni ó máa wá kiri nílẹ̀ ìkọ́ yóò ṣojú èmi àti ẹ̀ ó délé láyọ̀. ọ̀rẹ́ mi ò ní. kí ni í ṣe mo lẹ́gùsí tí ń sẹ́kù ní ilé ṣe lọ́gbọ́n wákàjọ mọ́ ọ̀sẹ̀. àní inú bí mi ni màá ṣẹ́gùsí inú bí mi sẹ́. ẹ kí ni wọ́n ń ṣe ẹ kí ni bí ọ nínú. ó rẹ gbẹjẹ ni ní gbogbo àbá yìí kò rí ọmọ mú àárín ìké tó rí bí èṣù òun ló rí mú orí mi ni orí ṣé mo ò ti tó lọ́mọbìnrin ni. ọ̀rẹ́ mi ó tọ́ ló sọ ọ́ ibi àbáwá ẹ̀ ṣe tó kágbájé má rí obìnrin kankan mú pé òun fẹ́ fi ṣaya yàtọ̀ sí àárín ìkẹyìn ó jẹ́ kí èmi fi kankan dá ọ lójú o níwòye ọdún tó ń bọ̀ ó dá èmi lójú wípé èmi àti agbájé báyìí lájọmọ́ gbénu ilé. ìtumọ̀ o ṣe wá lójú kòkòrò báyìí ó ṣe jẹ́ nǹkan tó ń wù mí òun ló ń wù ọ́. ó wù ẹ́ ó wù èmi náà ni. ṣọ́ọ̀tì ìjàmọ́ ẹ lọ́wọ́ rẹ̀ àrí ìkẹ́ lọ jámọ́ lọ́wọ́ ó lè já mẹ́mìí náà lọ́wọ́. ẹ ká sọ. wá ṣé mi ẹyin mélòó lẹ kọjá tó béèrè lọ́wọ́ mi kí ṣe wò. ọmọ ta ni gan. bàbá rẹ àlàmú nílẹ̀ yìí bí mo bá fẹjọ́ ẹ sùn yóò bọ ọ wí. ṣé lóòótọ́ ẹyin ẹ bàbá mi èmi lèmi bí a tẹ́ ẹ bá fẹ́ kíkí kẹ́ lọ para yín dànù. ọ̀rẹ́ mi ẹ̀sìn rẹ ẹ̀sìn gidi ká dànù. mami ẹ kò lè mami ta ibo ló ti ń bọ̀ ibo ló bá yọ bo mo rán ẹ. mami ṣe bẹ́yìn náà lè ràn mí iṣẹ́. nígbà tí mo rán ẹ ń ṣe nǹkan ó mọye ìgbà tí ó mọye aago tí mo ti rán ẹ ṣe èbí iṣẹ́ ọdún yìí mo rán ẹ ṣé mo ní kó lọ tọdún tó ń bọ̀ mami mo yá lọ wo àwọn ọ̀rẹ́ mi pẹ̀rọ ni mo kàn ní kí n ṣe. ṣọgbọ́n ṣọ́rọ̀ ọmọ tó nẹ́kọ̀ọ́ lé ló sọ jáde tó kó òbí ẹ̀ òbí ẹ̀ ọmọ tó kó òbí ẹ̀ sọ́kàn. So nígbà tẹ́mi rán ẹ lọ ibì kan tó padà wálé wá jíṣẹ́ fún mi tó gbabẹ̀ yálé ọ̀rẹ́ lọ onírìnkùnrin lẹ́sẹ̀ bíi takọ ajá. ẹ má bínú. ṣé mo ti ṣe tán ni. ṣé mo tún ṣe nǹkan míì ni màá mi. ibi o ti ń rìnrìn ìrìn lẹ́sẹ̀ bíi akọ ajá àlàmú ti wálé o ọmọ òun ó ṣe títúbọ̀ ń ṣe èèyàn sí ni o n ò rí irú rẹ̀ rí o tèmi túgà lọ́ba rí ohun tó tó fi lé e lọ́wọ́ ọmọ àrán mi sí ọ òǹtọ́ ni ń bú agbẹ́nu òjìṣọ́ òǹtọ́ ni ń bú ọmọ ẹ lé o. màmí ṣé rí màmí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín gbogbo nǹkan tẹ̀ ń gbà lọ́wọ́ àlàmù ẹ dá padà o ṣe rí bí èmi àrí ìkẹ́ṣe wà mi ì lè fẹ́ àlàmù màmí kí ló dé mú ní mi ìfẹ́ àlàmù àbí ṣé ẹ fẹ́ tà mí ni. ni kí ló dé mú ní mi ò fẹ́ àlàmù àbí tipátipá ni màmí. ṣé ẹ rí àlàmù yẹn ètè tó fẹ́ tẹ̀ yẹn èní ní ìfikàn. ẹ wá sẹ́mi mọ̀ bá a sọ̀tọ̀ yọrí fọ́ ọ̀tọ̀ yọrí fọ́. bó wo ní fẹ́ wo ní fẹ́ àlàbù ó fà àlàbù yóò ṣojú èmi rẹ̀ bàbá rẹ̀ ni tí ń tàn ẹ̀ tí ń tàn ẹ̀ jẹ kọ́ pé kọ́ èmi ó sọ fún pé bàbá arọ́ ni wọ́n ń pa ẹ̀tì ẹ̀gbọ́n náà àríkẹ́ ta ni ń kọ́ ta ni ń tàn àmọ́ o ní ìta àjọ kẹsẹ̀ bọ̀ tá a jọ ẹsẹ̀ wò bí kún ló lóko bí pàkúté ni yóò jọ sojú èrè rẹ̀ kó sọ́ra gidi kó má gbègbè lẹ́nu torí wọn ò gbègbè lẹ́nu ìyá mi wọn ò sì kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu. òfò oníranù alámú sọyí tó bá bọ́tà tí bá jálẹ̀kùn yìí. kókókókó ìbú rẹ kò dákẹ́. alámú alámú alámú mò ń kìlọ̀ fún ọ o sórí ẹrù tó fẹ́ rù ẹrù ikú ni ó sì kú dànù ni torí mi ò kì í ṣe ẹrù ẹ ó wò mí ni ó wò mí ni èmi arí ìkẹ́ fúnra mi ìwọ fẹ́ gbẹ́rù mi ẹrù mi kò tó ọ gbé sórí ìfẹ́ tèmi ń bẹ níbi tó wà kì í ṣe ìwọ rádaràda yìí ìwọ oníranù yìí. àdìkẹ́ mọ̀ jẹ́ ń kú mọ̀ jẹ́ ń kú ìrè fi ọlẹ̀ ìwọ mi yàn ìwọ lọkàn mi mú dákun ìwọ lọkàn mi yàn. mo ní mi ò lè fẹ́ àlàmú mi ò lè fẹ́ ọ ah, àlàmú mò ń kìlọ̀ fún ọ jáwọ́ lọ́rọ̀ mi àlàmú jáwọ́ lọ́rọ̀ mi bí ò bá jáwọ́ lọ́rọ̀ mi ó kàn dínú yàn ó kàn ìdí nínú iyọ̀. àríkẹ́ àríkẹ́ ìfẹ́ mi ah, ọlọ́run ìfẹ́ náà ló ń pa mí bí ọtí bí ayé ẹ̀gbọ́n làmọ́ àbí kí ló ti ń pè yín ó dàbí ẹni pé ẹ̀gbọ́n tí mo ti ń fi sátì bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ yẹn òun ló ti rò bóyá po níyì wo bọ́mọ òun ṣe wú ẹ ó wú ẹ tuurutu ah, ó wú ẹ wọ̀kúwọ̀ àwájọ wàánú léyìn àyè àfojúsọ afarasọ àfi gbogbo ẹ sọ a ní kájọ máa gbé ìkọsí kan kájọ máa yínra wa jẹ níyàyìn òwojú wa olórí ibú ara rẹ àrí àrí ìkẹhùn òun ló fẹ́ kúlé lórí sórí bó ṣe wú ẹ ó ṣe bẹ̀rẹ̀ ni yóò fi ẹsẹ̀sì délé lọ ayé yìí ta ẹkọ òṣì dáadáa. mo bọ́ náà ń bí ọ nínú nǹkan náà. àríkẹ́ mọ̀ dẹ́ ìgbìn ilẹ̀ o à ń pẹ́ kó tó níwò ìgbìn yọjú ẹni bó ṣe rí orí ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ àríkẹ́ wọn ṣe lọ fọ́. bàbá ẹ kú kalẹ̀ bàbá ẹ ṣeun mi pọ̀. káìláì tètè fún mi láǹfààní láti wá bá yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ rí ní ìtìṣèlú wa yìí ṣùgbọ́n wọn láǹfààní láti rí bàbá ṣe o. ẹ wò mí sórí ibi tó wá ẹ èmi ẹ gbá yẹn lálejò bẹ ọ̀rí hmm. pérò pọ̀ ń ta a máa lè máa dán ọlọ́run lójú àwọn èèyàn nítorí wípé àyíǹde tó ń wò ó ti sọ̀rọ̀ rẹ fún mi àyíǹde sì rè ọ̀rẹ́ lèmi lẹ̀ ìmùlẹ̀ mi ni òpònú èèyàn ní máa rẹ́ni tí tẹ̀lé tí ó mọ lọ́mọṣẹ́ òun àbọ̀ rẹ̀ àbí tó bá jẹ́ mùlẹ̀ rẹ̀ tó mọ bọ́ọ̀ tí ń jẹ bọ́ọ̀ tí ń mu tó máa tọ́ fi sùn lọ́dẹ̀dẹ̀ tí wàá sọ pé wíwẹ́ni bẹ́ẹ̀ bóun tiẹ̀ sì jẹ́ wo ìmùlẹ̀ mi làyìndé o ó ti wá ṣàlàyé rẹ̀ fún mi mo á òkè jẹ mọ wá yàrá tó ń wò yìí ẹni tó bá ṣe pàtàkì lèmi máa gbà lálejò bẹ́ẹ̀ o kọ́ lè mọ̀ pọ̀ pàtàkì ìwà fẹ́ ọ bòpò lọ lóòrò torí pé àwọn èèyàn ń dúró dèmi ọ sáà rí pé pọ̀. wọ́n pọ̀ mọkàn ní káyìndé dúró tì wọ́n náà ni tètè sọ tó fẹ́ sọ sókí kí n lọ bá wọn. bàbá ah, ndé ndé ndé ndé èmi ṣe wo ọjọ́ òpọ̀ lórí mi dáadáa owó ló jẹ́ ń dàgbà mo kó owó lọ́ọ̀ pọ́n ní lára mi àmọ́ jókòó kan sọ. ẹ ṣeun nǹkan tí mo tó yẹ wá rí iná pọ̀ ṣùgbọ́n wọ́n ti jẹ́ kí n mọ̀ nínú ìlú yìí èmi ti ka ara mi gan mọ̀ gbogbo tó bá ń sọ̀rọ̀ nínú àwọn tí elédùà bùkún fún tó dá lọ́lá nínú yìí tí ń ṣe ìlú wa yìí ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tá a máa rí tọ́ka sí baba. ọmọ pé kò sẹ́ni kankan tó dáa fún tó nù lùyàfẹ́ mi. bẹ́ẹ̀ni. ah wò mí ọmọkùnrin gbogbo ń tọ́ ọba bá wa pátá ó ti di ṣíṣe ìmọ̀ ń ọba wa o àmẹ́mi kìíní mo fẹ́ lé dùn àbúrò ayé ń ṣe. bàbá ẹ ṣeun. mo ń gbọ́. kí má bàa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bàbá mo ní kí wá rí nítorí ìgbéyàwó mi ni tí ń bọ̀ lọ́nà mo sì fẹ́ kẹ́ ẹ wà ní ìkàlẹ̀ kí àwọn èèyàn tó wà nínú ìlú yìí àti ọkùnrin ni àti obìnrin tọmọdé tàgbà kọ́ mọ̀ pé èmi gan mọ ènìyàn hmm. o bàbá mo fẹ́ kẹ́ wà níbẹ̀ tọ́látọ́lá yín. wò mí sórí n tó fẹ́ ṣe o mo ti gbọ́ ó ti di ṣíṣe. sórí bó ti ń wò mí nǹkan ẹyọ kan lọ tọrọ ń wá ṣe jù bẹ́ẹ̀ lọ. sọmọ pé wọn fẹ́ kí n wà ń kálẹ̀ kán lè mọ̀ pé ọlẹ́ni ní mu sàn kán lè mọ̀ pé ọlẹ́yìn lẹ́yìn kán lè mọ̀ pé ọmọ ẹni ọlọ́lá ẹni ọlà nítorí wàá fún ọ lówó. lọ sọ fún àwọn èèyàn ìyàwó rẹ ìyún aya rẹ sọ pé gbogbo ná tí wọ́n dà pátá láti ilé wọn kán mọ̀ dà pé lọ fún wọn lówó ẹ̀. Hey, bàbá ẹ ṣeun. sọ ní fáwọn bàbá rẹ àtàwọn ìyá rẹ àti gbogbo mọ̀lẹ́bí yín pátá pé gbogbo ìnáwó tí wọn bá ṣe pé kẹ́ni kankan má yọ lówó fúnra rẹ lọ fún ọ lówó. tèmi ti da bàbá. ah ń fún ọ gbogbo aṣọ tọ́ọ̀tún wa wọ̀ bàtà tó dáa ilẹ̀kẹ̀ iyún iyún tó dáa tó fi sọ́run àti tíyàwó rẹ̀ ó lò èmi kìíní yìí ó ṣe ni. wàá ṣe lóòótọ́. ń wàá ṣe kìíní kan tí ó ya tí ó ya gbogbo ìlú ìlẹ́nu tí wọn ò tí ì ṣerú ìgbéyàwó òun rí láyé ń ṣe fún ọ. sórí àwọn ọ̀rẹ́ mi tán bẹ ní gbogbo àwọn ìlú tó rọ̀gbà yìí wákàtí ìlú tó jìnnà sí a tọ́jú olówó pé ẹgbẹ́ yẹlẹyẹ máa wọ́tọ̀ ń pe gbogbo wọn tó mi o àmọ́ làwọn náà nílùú wọn ń wá pe ogun ọjọ́ àjọ pé bíbà síbi ìgbéyàwó rẹ ni. àwọn náà máa wà wa lájọ ah bàbá ọmọ owó ọmọ wa jẹ ọ dọ̀bálẹ̀. ẹ jẹ́ kí n wà báyọ̀ ndé ndé kalẹ̀ síbi kalẹ̀. ẹ mi kí n mo lè ṣe bọ nìkan pé èmi mo ti bí tó wà ó mọ̀ wípé ẹ̀yin lẹni àkọ́kọ́ tÓlúwa ti dá lọ́lá. ó wá mọ̀ pé ọlọ́lá ni mi ń bọ̀ ní nǹkan kan tó lọ. bàbá o ẹsẹ̀ pẹ̀rọ pẹ̀rọ pẹ̀rọ ẹ̀mí ló mọ̀ pé ẹ́. Hmm. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ bára yín sọ̀rọ̀ tí ẹ mọ̀ pọ́jọ́ ti ń lọ lórí yín ni bá ṣe díẹ̀ sí ọ̀nà ẹ̀wọ̀ ọmọ ní pẹ́ẹ́sì mo béèrè pé kí ni kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní àkókò kan wú àtọ́ ẹ pé wọn ní obìnrin ò lè bímọ mọ́ mọ̀nàjú orí mélòó ọ̀nà àádọ́ta ẹ̀yin ti gbẹ́nu lọ́gbọ̀n ọdún báyìí sí ẹ̀ sì tí ì di nǹkan kan mú pé agbájá báyìí ọmọkùnrin kan wá ń lé àrí ìkẹ́ kiri tí ń lé àrí ìkẹ́ jolojolo tó kófẹ́ rẹ̀ sáyà lọmọ mi nílá òun ò ní fẹ́ arákùnrin tí ń sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọkùnrin òun ọmọ sí èèyàn o ẹ̀rú rí ọmọ àlàmú títí gbọ̀n lẹ́yìn rẹ̀ rí tọmọ tó gbé wọn o bá àlàó àlàmú ọmọ ọmọ tùwọ́ o kò sí gọ́kàn tó lè wá kó bá fi nǹkan lé e lọ́wọ́ yóò tún fún àríkà àríkà gbogbo gbà yóò ṣàfihàn mi lẹ̀ dandandan èmi ò wà bá gbà bó bá lọ tán ni wọ́n tó bọ́mọ mi sọ̀rọ̀ títí ní òtò gbà lọ́wọ́ mi kí n mọ bá rí kẹ sọ̀rọ̀ kó máa pẹ̀lú mi rùn n ò sì kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu àríkà ò bọ̀rọ̀ sí lẹ́nu yìí ó sì ń dùn mí lọ́tọ̀ ṣé ẹ ìbára yín sọ̀rọ̀ ni wọ́n ló dìgbà tẹ bá fún tẹ bá fọ̀rẹ́ rẹ hàn mí kí n tó mọ rí kí n tó mọ rú èèyàn tẹ̀ jẹ́ kẹ ẹ borí ara ẹrù orí wò ẹrù orí kẹ má ronú bẹ́ẹ̀ bá ronú ó lè ká ìsàn báyìí àmọ́ bẹ́ẹ̀ bá rorí yóò wúlò fún yín jù èmi èmi sọ jù bá lọ. ẹ ṣeun ẹ wo àná alánú òde ìlé. ní tilẹ̀ ń tọ́lọ́ ní tiẹ̀ mọ̀ pé ń tẹ̀ pè mí fún rèé lánàá lánàá òde ta ló tán yìí èmi àti ẹnìkẹta wa a parí ìkẹ. ṣé pé ẹ parí ìkẹ lánàá. bẹ́ẹ̀ ni màmí. ẹ pé. a parí ìkẹ lánàá. tẹ ẹ bá sọ. a bá sọ dákun kí ló rí nínú ọbẹ̀ tó fi wá ru ọwọ́ o ọlọ́ọ̀ni fẹ́ ọmọkùnrin yìí kí ni tó dé ọ̀rẹ́ mi ò rí nǹkan kan sọ o. kò rí nǹkan sọ bí ti wú òkèrè mọ pẹ́rẹ́ báyìí kò rí nǹkan kan sọ àbí àríkẹ́ àríkẹ́ àríkẹ́ ni lá òun ò lè kódà mo ṣẹ̀ṣẹ̀ ń rò pé bó bá di lọ́la o bá dé báyìí ń ẹ bá wa pẹ nìkan nínú ẹbí kẹ́ fi kúnra yín wa bá sọ̀rọ̀ bóyá yóò gbọ́ ìmọ̀ pé ń tẹ́ mo tọrọ jàre yìí nítorí ṣe lèmi rò pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ fi mọ̀ ṣọ̀kan pé ò ní nọ́kọ àfi kẹ́ ẹ sọmọge dọjọ́ alẹ́. Ah. Ah. èmi wọn pẹ́ ń bá a sọ̀rọ̀ ẹ ṣerú òun dáa kárí ìkẹ́ ọmọkọ nígbà èmi wà ní èdè ọjọ́ orí rẹ̀ mo ti hmm. gbọ́ mọ́ lọ bí ìbá tiẹ̀ sí gbọ́ lóhun ti sọ́la ọmọ bíi mẹ́ta mọ́ ti dán àrí kẹ̀kẹ́ mo ti fẹ́ síwọ́ ọmọ bíbí bí ìbá ṣe pé ọlọ́run gbèsè ara rẹ̀ dì pẹ̀lú mi wo bó bá ṣe fẹ́ bó bá ṣe kọ̀ n tí n bá fẹ́ ní ó owó fèmí rẹ̀ lẹ̀ yóò gbélé ìròyìn fún yín yóò wá sọ fún yín tèmi ni yóò ṣe. náà ni mo bìnrin mo ti sọ nítorí wà lọ nísìnyí lọ́ba sọ pé n tẹ́ sọ fún mi nù ẹ má bínú ẹ dákun ẹ dákun ẹ jù ẹ má bínú. ẹ ṣeun ẹ ṣeun ìyá rẹ ń kọ́ àlàáfíà ẹ ṣeun ọba délé kọ ọba kì í ẹ ṣeun ẹ wá. ṣé ọtí náà kọ àfẹ́sọ́nà. rárá o. ọyìnbọn pàfẹ́sọ́nà rárá ọ̀sìn tí ìnẹni ti ń dà ọ́ láàmú. rárá péré. torí àríkẹ́rẹ́ ni ti ń dà láàmú ní sèfẹ́nu rẹ o ìyá rẹ kọ ọ sì mọ̀ sí ọ̀dà báńkì ìyá rẹ bọ́ba délé. ẹ ṣeun ẹ ṣeun. ọ̀dà. ṣe wá rí pẹ̀lú lórí kọmọ ní fìlà kọmọ kàtó ìkọlọtọ kọlọtọ kọmọ pọgbọn ọdún lọ ọlọ́run ò lẹ́ni kankan tí ń dáhùn láàmú kò sì dá àfẹ́sọ́nà kan kò sì lẹ́ni kan tí ń kẹnu ẹnu fẹ́ tí ń kẹnu fẹ́ sí i ìyá rẹ̀ ò ti sùn ọ́ ti sùn o ìyá àgbẹ̀rọ ti sùn ó yẹ kó mú pẹ̀rọ lọ sódò kó rí ìwé rí nínú àríkẹ́ tọkùnrin gbọ́n nílẹ̀ yín gidigidi àgbékẹ́ ò máa jẹ́ ìtajà. èmi ló dé. olórí burúkú ni kò jẹ́ ìtajà. ẹ ajá ti tẹ́lẹ̀ ni. Ah, mi ìmọ̀ kan tí mo gbà lọ́wọ́ olórí burúkú rẹ̀ tó fara ni mí. ẹ̀yin ọ̀rẹ́ mi. sóyè rẹ̀ ò burú. ọmọ gan o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ọ́ ah, ah, ohun tá a ní kó o ṣe ọ̀tọ̀ ni àṣìlẹ̀ tó fẹ́ ṣe sí wàánù rẹ àlàmúlá ni o fẹ́ agbájé ló ló ń fẹ́. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣé nítorí ọ̀rọ̀ àlàmúlẹ̀ ṣe wá jáwọ́ mi dànù báwọn. ẹ ẹ nígbà náà èsì burúkú wo níbẹ̀ lẹ́nu rẹ̀ ó dà mọ́ sọ sọ jágbọ́ jágbọ́ ntọ́ nítọ́ sọ. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ mọ́ bínú sí mi ṣebí nígbà tí mo sọ sọ sọ sọ sọ tẹ́ ẹ̀ gbọ́ tèmi ni mo ní kí n bá tèmi lọ. gbẹ́nu rẹ sọ gbẹ́nu rẹ sọ hmm. gbẹ́nu rẹ sọ ńgbà ló sọ fún apágbẹ́dé nífẹ̀ẹ́ rẹ̀ ńgbà ló sọ tó sọ fún apágbẹ́dé lòun fẹ́ kí ni tẹ̀mọ̀ pé ń jẹ́fẹ̀. ọ̀ ah, ah! hmm. bá wa sàn kankan abọ́ sọ̀rọ̀ àwa sì ni ọ̀rẹ́ àmúlẹ̀ rẹ ní gbogbo òlu ọ̀ bá wa sàn kankan o. Hmm. aláìnítìjú ihò bẹ́ẹ̀ mi ṣé rí agbájé tẹ̀ ń wò ó kí agbájé má kí agbájé má ní ọlá agbájé ní ìbá lọ kí àlàmú kó wá fi gbogbo àgbáyé kó fi ṣòwò ń lè fẹ́ nítorí ìfẹ́ mi kò sí lọ́dọ̀ àlàmú ọ̀dọ̀ agbájé ní ìṣúra mi wà. ọba ti wá sọ fún wa ah, ngbà pé ọ pé àríyìnkẹ́ ah, o fẹ́ àlàmú o mo fẹ́ nìkan kan mọ́ o bá ti ọmọkùnrin yìí gbọ́ o ọba sọ fún agbájé ni mo fẹ́ fẹ́ o a sì ti mọ̀ àní mo dààmú káàkiri mọ́ ṣe bí mo sọ fẹ́ yín àti ìyá mi ẹ gbọ́ tèmi ni àlàmú àlàmú àlàmú lẹ̀ ń bá mi sọ yín dẹ̀ lè fẹ́. Ah, ní báyìí a ti gbọ́ ó wá sùn mí o. ó yọ mọ́ bínú ẹ mọ́ bínú ọ̀rẹ́ mi nìyí ẹ̀yin ọ̀rẹ́ mi o a lè jà èmi nù. ìyàwó agbájé. èmi nù. púpọ̀ lọ́wọ́ amúwa lọ lè rọ́kọ̀ rẹ̀ agbájé o. Hmm. èmi ni ìwà kọ́kọ́ mú lọ. Hmm ẹ̀yin méjèèjì lẹ́rẹ̀ ní ìmú lọ ẹ̀yin méjèèjì ní ìmú lọ tó bá rẹ̀ rẹ̀ tó súnmọ́ jù méjèèjì náà. ààrẹ ti kán jù. alékèwọ́ ọmọ tó jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ sórí ìbàjẹ́ pé o lè mọ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó ni ọba má lajú ọkùnrin kankan má tọ́ wọlé ọlọ́run sùn inú ò ṣe é ni ọ̀pọ̀ ní bẹ láàrin ìlú kólúkòso tó yẹ bàtà láàyò omi tí mọ́ báyìí ni wo àgbo mọ́ rí torí pé yangi báyìí ló yorí ta kò sẹ́nì kankan tó yẹ èmi agbájé olówó agbájé ọlọ́lá tó yàtọ̀ sí wàá rí ike àrẹwà tó rí pọ̀ rẹwà. o ṣeun. onífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ rẹ máa pa mí máa ju tọ́tí lọ nígbà mo fẹ́ ṣàìsí. tó bá wù ú lè ṣàìsí. ẹ ti ẹ̀ níbi kan tí ń lọ. àmọ́ agbájé ó ní nǹkan kékeré kan tí n fẹ́ tọrọ lọ́wọ́ rẹ̀. kí ni kánà tí ìní lè ṣe sọ bí akú òǹbí ni tó bá ní akú àkú o owó ń bẹ ọlá ń bẹ mo tún nípò. agbájé mo mọ kì í ṣe irun. èwo wà ní. ọ̀rọ̀ ìyá mi ni màá fẹ́ kó o yọjú sí ìyá mi kó o tọrọ mi gẹ́gẹ́ bí ìyàwó tó o fẹ́ fẹ́ sílé ṣé gbogbo yọ́ṣe yọ́ṣe tá à ń ṣe mi ì fẹ́ mọ́. Hmm. mi fẹ́ ká máa ríra wa ní kọ̀kọ̀ mọ́ mo fẹ́ kó dùn gbangba lóòótọ́ tó bá dọ́dọ̀ ìyá mi ìyá mi ó kanra mọ́ ọ. ìyá rẹ o. Ah, ìyá mi mi ni. ìyá rẹ kan náà. torí orin àlàmú àlàmú àlàmú ni ìyá mi ń kọ kiri. Hmm. àbíkẹ́. lọ́jọ́ hmm, mi. sórí tí ẹ bá ṣe wípé bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó bàbá ọjà o. ọ̀rọ̀ tó o sọ ní ìsìn o ti kọ́kọ́ jẹ́ kí ọkàn mi máa ṣe kílokílo eh, bẹ́ẹ̀ làyà mi ń ṣe gbìgbìgbì eh, ẹ̀rù bà mí nígbà tó ọlọ́rọ̀ kan tó ṣe pàtàkì bí wọ́n gbọ́rọ̀ ìyá rẹ ni ọ̀rọ̀ yóò ṣe pàtàkì. lẹ́yìn tí mo mọ̀ dáadáa tó bá yẹ pé tí yìnyín ni ìyọ̀jú sí àná mi nì. Ah, ah, dákun ò ní sórí ibú àyà mi ọmọ páyẹrẹ lọ máa yẹ kó ni ọ̀gẹ̀dẹ̀ lọ́mọ ayẹ̀dò òkèrèrè lèmi agbájẹ́ ọmọ ayẹ̀lú gírígírín níbo ló rò pé òsòkè ti ń gbé mi bọ̀ ibire lòsòkè ti ń gbé mi agbájẹ́ bọ̀ dákun àríkẹ́ ní gbogbo olúwa ìbò ti tóbi tó ǹjẹ́ ara ẹnìkankan tó dáa fún tómi tẹ́ni kó wọn máa sọ̀rọ̀ sí mi bí ìyá rẹ bá ilé sọ̀rọ̀ sí mi ó sọ̀rọ̀ sówó nù ká tún lówó mọ́. agbájé agbájé má ti torí pé mo nífẹ̀ẹ́ kó wá máa sọ̀rọ̀ ẹ ṣé mo pé òwe lànà ah. ṣé o mọ̀. òótọ́ mọ̀ ní aná aná aná aná mímọ̀ níyà rẹ̀ ìyá eh, eh, ah, eh, rí ìkẹ́ ìwà àyọjú sí yín o ẹ̀wọ́n bínú bó bá wù mí bá dọ́dọ̀ yá rẹ̀ ìpè lóko ìfowó pè lóko àmọ́ ní ṣe bẹ́ẹ̀ ah, èdè ṣe bẹ́ẹ̀ o ti fẹ́ yàwó tán. wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ sórí wọ́n á fẹ́ bí ọ́nà nǹkan kan dákun kí ni mo lè gbé lọ fún ìyá rẹ o mò ń wò bóyá kí n gbẹ́rù lọ fún kí n tún wà fowó mi rẹ rú fún sórí n tó ṣe ẹ̀tọ́ ohun gangan gangan ni ìyá mi n tí ìyá yẹn àlàmú fi gèrè ọkàn ìyá mi nù ah. n tó fi jèrè ọkàn ìyá mi nù tó fi ń pariwo àlàmú kiri. owó nǹkan kan máa fún yàn ìyá rẹ fẹ́ràn owó sọ́wọ́ epo ìyá rẹ ni ah, ah. ẹsẹ̀ ẹja ẹnu ọbẹ̀ ikùn ọkà orí ate ibi abonú oorun má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ nkíyà rẹ ni sọgbẹ ẹ kì í tẹ́fù mọ́ kí pé ọmọ bá dẹ̀ kú àtàlà lọ èmi wá fẹ́ mú ẹja kí i ètò kù ní sinmi ká mú nǹkan lẹ̀ mm. ọgbọ̀n sẹ́. Mm. èmi ìròde ẹ ọsẹ àdàdúró. mi máa gbé bọ̀ á ṣé ìwé ìwọ nílẹ̀ káì ni gbé àyín lọ gbé ìtókù wá.

ó kọ́ tèmi ní àyíndé ọgọ̀ tó pẹ́ ní ọgọ́ ránṣẹ́ tó ti yé yín àwọn kan tó máa ń kí mi pé àyíndé ọgọ̀ ojú láǹtì fúnra wa àyíndé ọgọ̀ ojú láǹtì. tó má tẹ ọ sọ ọmọ bíi tá a wà. ilé àná. ẹ ṣe rí aburú. mo wò pé kán lè wò pé èèyàn gidi náà ni ọ̀n bá rí ni. ẹ ṣe èèyàn ni mm. ẹ ṣe tán. àyíndé ọgọ̀ ojú láǹtì fúnra wa èmi tó yẹ pé táyà rí àwọn kan tó máa ń kí mi pé àyíndé ọgọ̀ àwọn tí ń bá a rìn ní ọ̀gbọ́n. Ah, àbúyẹ dà wí sẹ́mi ò wá gbọ́n ni. ẹsẹ ah, mi àti ẹ náà kọlá jọ rìn ni ẹ mọ bínú ìyá wa. àwọn sọ <laughs> àwọn ti gbọ́n díẹ̀. bẹ́ẹ̀ ni sẹ́rí ìyá wa èyí tá a gbé kalẹ̀ jẹ́ wọn mọ̀ pa náà ni. ẹ̀yin ilẹ̀ ni. ṣé pé èmi mọ ní. ẹ ṣe wá rí gbogbo tá gbé wáyé kékeré sì ni o mélòó lẹ́ẹ̀kẹ́ yín tó ti kún rọ́tọ́rọ́tọ́ yìí á tún gbé mi tẹ́ jẹ́ débi pé ọrùn yín yóò wá kọ òdo òdo òdo báyìí tọrùn yóò sìn tí ò ní yí mọ́ tọrùn yóò ní yí mọ́ èsùgbẹ́ akàndẹ́wọ́ fẹ́ kó díẹ̀ ní tọrọ́ra lọ́pàá bàrí. jẹ jẹ wọn máa pè é mọ ní owó kò sì jẹ́ wọ́n mọ̀ pé ìwọ ọ̀rẹ́ mi náà lóòótọ́ àmọ́ ń tẹ̀lé mi ni. <laughs> sọ ti yẹ yín bá ó ṣe orí burúkú gan ni o sẹ́yìn gbádùn mi ọjà wèrè gan ní olórí burúkú nínú owó níní ni. ló wá fún ibú sí. yóò pé kí n fi kàrámọ̀. àní kò fẹ́ dáa fún ọ ni. sọmọ pé àpẹẹrẹ olóògùn ti bá bá ẹkún lọ ni olóògùn jù bá pàdé lórí abáyá bá tẹ̀ra owó dò làgbá ṣé jù ọ lọ nú owó ni mo jù ọ lọ nú ọlá. ẹ tọmọ pílẹ̀ àná làwà ó ti ń pọ̀ fọ̀ sọ fún ọ. ojú tọjú pé kinní kan máa fara tó ti eyín bá ti máa ṣe lu <laughs> lóòótọ́ ọ̀rẹ́ ni wá ọlọ́run kẹ́ díẹ̀ jèmi lọ díẹ̀ náà ni. díẹ̀ kọ́ <laughs> ọlọ́run kẹ́ mi tó ti yẹyin ọlọ́run kẹ́ẹ̀dí ẹ̀jẹ̀ mi lọ tó ti wá yẹyin ilé ọlá lọmọ yín ń bọ̀ <laughs> tó ti yẹyin hmm. ọkọ rẹ̀ rí ọ̀tàn tó bá ti rí gbajúmọ̀ náà wọn báyìí tó bá sọ wípé ń kò sọ ọmọ mi ibẹ̀ dáàbí ọ̀sán ọ̀hún ó ti sọ nǹkan bójúbójú bójú bójú bójú bójú bójú bójú bójú bójú sẹwárí ni tàgbé wáyé kékeré sì ni. kí la ti rí. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o a ní kí la ti rí o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí la ti rí a sì máa ṣe kán sí àtúgbé mi wá tàgbé wá fún yín tí ó sun yín bá. sẹ́yìn tí ń sọ ìyá wa ni pé ànàmọ́ ń bọ̀ bam ń bọ̀ iṣu mi tó ń bọ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bọ̀ bam àti wù kankan tá a ti wù kankan ní gbogbo tá a nínú gbogbo. àṣálà ni ó wà. ọdún kún you know to work. mọ̀mọ́ lẹ́gì ọ̀dùn kún ó rí i pé wọ́n kúnlẹ̀ bí ẹran one five eh, wọ́n kúnlẹ̀ wọ́n lẹ́gì. ṣé eré ẹ dà wọ́n àdé mo máa sọ̀rọ̀ báwọn. Ah! ẹ̀mí wò pé ká dẹmọ nílé àná. Ah, má dẹmọ ah, má dẹmọ má ṣe bí àwọn ọmọ ta. ẹ ṣé mo dúpẹ́ ṣe wá rí ohun tí ẹ torí rẹ̀ ń kó wáyé ọlọ́run ò fi lé yín lọ́wọ́. àmì eh, àmì ó ti jẹ́ wa lọ́wọ́ tẹ́lẹ̀ náà ntí mo fẹ́ fà yọ náà nu pé jìbù ti jẹ́ alọ́ tẹ́lẹ̀. Eh, àṣẹ àṣẹ. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ kí lé o. sẹ́rí eh, eh, ìyá wa eh, gbogbo nǹkan tí ọba tún kù gẹ́gẹ́ bí àìndé ọ̀rẹ́ mi bó ṣe sọ àgbẹ̀yìn náà wà ètò wa le jù ní pé gbogbo nǹkan tí yẹn máa gbà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mú aya àbí bẹ́ẹ̀ bá ń ṣe ètò ọmọ mi mọ́ gangan gbogbo tí yẹn máa gbà ìyá ẹ bá wulẹ̀ ṣe yọnu àti pàwọn èrò á kóyùn ní ìpele méjì ìta gbé wáyé kò yé wọn kàn gangan ní ẹni. gbẹgbẹgbẹ ó kéde ó rí. ẹ má wẹsẹ̀ ní ọwọ́ o. wọ́n ti rí wọ́n á. mo fẹ́ kẹ́ kọ́ wá àwọn àjọ àyà yín gangan kẹ́ni mo fi tọ́lọ̀ yìí. mo rò pé kí n súnmọ́ wọn dẹ́dẹ́dẹ́ kí wọ́n lè mọ̀ gbọ́n náà ni. níta yà ọ̀nì rónù lérí ibú ọmọ ní ọ̀hún. ẹ má bòrò ara ẹ má jẹ lọ. jà lọ wọ́n ti báyọ̀ sọ. àbí báyìí gbé wọlé. ó ní kúdà ẹ ṣeun o ẹ balẹ̀ láyọ̀ o ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìí ó mà sọ sí lẹ́nu ó sì buyọ̀ sí ṣọ́ọ̀ṣì ẹ̀pọ́nlá ìyọ̀rẹ́ ò ṣe é tu dànù. àbájọ ọmọ yóò mọ̀ pàgbáyé àgbáyé àsomọ ohun tí ń sọ tiẹ̀ sì tún yé ìyá làmú pàápàá ká máa wọṣọ olóde mẹ́ta ọ̀rọ̀ lọ́rùn yóò dé fìlà ọ̀tọ̀ ẹ̀wù yóò sọ̀tọ̀ ṣòkòtò náà sọ̀tọ̀ bí èèyàn bá ṣe ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọmọ ọmọkùnrin méjì pọ̀ sangbọ́dọ̀ sangbọ́dọ̀ wọ́n sì wọ̀ṣọ́ sì bára wọn mu rẹ́gí àfi bíi pé eye e, e, e, ni wọ́n bímọ wọn ta ló ra àwọn eléyìí lóòótọ́ tí ó polóde mẹ́ta ló wó mọ́ ọ̀fẹ́ àti ẹ̀kẹ́sì máa wo ìfẹ́ ni o ìfẹ́ tí mo ní sálàmù ni o gbogbo owó títí ń fún mi láti jọ́ yìí láti yẹ ijọ́ títí náà ń bùn lówó náà kọ́ra ságo epo yìí kan epo débi tí yóò ra ọ̀pọ̀ sùn ebe yọ̀ wọn lọ kò sí tí ó ṣe fún mi o àjọ kẹsẹ bọ sòkòtò wọn lọ. yóò bá mi bẹ̀rẹ̀ akọ bí ìbọn èmi ni ó ṣe òun rèé ọ̀nà tó kù tọ̀ ó sì tùkú sẹ́yìn èmi. ọtí ilá mi la ka. ṣé ẹ mọ̀ tí mo ń dùn mí jù nínú ayé kí ẹ̀dá. E ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ báyìí kó sì mọ ìyẹn ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ jẹ mo ní kọ́ mọ ríra wọn jẹ kí wọ́n ń dùn mí. wo wọ́n mọ̀ pé dandan kọ́ ni kọ́ mutí bẹ́ẹ̀ bá ti mutí báyìí yóò sì mọ sọ̀sọ̀kúsọ èwo ni pé ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ìyín rẹ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ jẹ́ kí ni fi ń rẹ̀ jẹ́ ṣọ́ọ̀bẹ ni àbí kí ni gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ tó bá ti yó kì í sọpọlọ ń bẹ̀. kì í sọpọlọ ọ̀rọ̀ ni. Uh, ọ̀rọ̀ ń pọ̀. Ah! ọrụ jẹnu ẹ lọ ọ̀rọ̀ ń pọ̀ jẹnu ẹ lọ ṣùgbọ́n yín lò bẹ̀ torí mi ló jẹ́. ọtí ti tán o. Hmm, kí ló ṣẹlẹ̀. mú jẹ̀dí wá sí àyìn. wọ́n ti mú jẹ̀dí wá. jẹ̀dí kí n la. àlàmú mi ò sọ kó kí n tún kọ́ tiwa èyí tẹ́ ẹ mú ń dò ní ìyẹn ò rẹ̀ tán kí n tún ìyìn sọ́kọ́ gbèsè ó alamu mò ń sọ́kọ́ gbèsè. Ah, ah, wo eh, alamu bí ti ń dìjà rẹ o. ṣé dandan ni ká mu tí lọ́dọ̀ àníkẹ́ni ìfáàrin fi tẹ̀rí ọtí o ọmọ àjọkẹ́ ti ń bẹ lókè odò ẹja lọ mu tí lọ́dọ̀ rẹ̀. orí yẹn sọ. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́. àyìndí ọ̀gọ̀. àwa rèé. Eh, àníkẹ́. ṣé dáadáa ni. agbájé bàbá olówó ìlú tíá. àníkẹ́ ṣé dáadáa ni. agbájé bàbá olówó ìlú tíá. ọ̀sìn ọ̀. ó yàtọ̀ sáwọn ń gbèsè. tí ò ní bàjẹ́. ọkọ̀ ń lọ mú nǹkan mú wa. ó ní pòfo ló ṣàìsí. orí mọ̀ mi. ẹ̀yin ṣé orí tiyín ti dàrú ni àbí ẹ lọ́pọlọ mọ́ ṣé ẹ sọ pé ẹ rí náà ẹ rí bàbá yín ṣé ẹ ti kí bàbá yín. kò fẹ́ dáa fún wọn ni. bàbá yín dà sẹ́rẹ̀ tó sọ̀rọ̀ ká dé abákọ̀ bíi bàbẹ̀. àṣẹ ẹ dákun ta ni bàbá yín wèrè tó wà ní àyìn tẹnikẹ́mi ìwọ̀n á kí. alamu kí ni mo gbá tọ́ wíhun kóró gbá lẹ́nu rẹ. bàfáyà rẹ. agbájé ti alùwọ́ ń sọ̀rọ̀ sí tó jẹ́ pé gbogbo gbèsè tó ọmọ ń jẹ ń bí agbájé ni mo ń sanwó rẹ̀. tọ́tán bẹ́ẹ̀ bínú pé gbogbo owó tá a máa rọ́ san tá a bá ṣe fàájì tán yà yín o tá a máa béèrè pé àwọn jẹ́ ti mu títẹ̀ ti lọ pé a fẹ́ sanwó àwọn jẹ́ máa mú rè. àwọn tí ń jẹ́ rèé. kò ní dáa fún yín ẹ wá sẹ́nu mọ́bì ẹ̀jẹ̀ fi ń ṣẹ́gi olórí burúkú gbogbo yẹn sẹ́nu róbó tóbi ìparí ìfurọ̀ ẹ tún wá lẹ́nu ọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ sírò àwa yìí. àníkẹ́ orí rẹ orí rẹ burú ṣé agbájẹ́ tó rò pé lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ kí n bá ba rẹ̀ ní ná ìyá alágbájẹ́ lówó ó lọ sí ṣebí gbogbo gbèsè tí bàbá tẹ ti jẹlẹ ebi nìwọ tó dé bá ebi òun tẹ ẹ débówó eh. ó lọ sí kó tó ṣerun bí àkọ́bí eh. wèrè. ó lọ sí sojú ya jẹ bí ojú kú rẹ. <laughs> Eh. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ká kó ibà yìí. ẹ wo ká ká ká tó kúrò ń bí ká tó kúrò ń bí tó o bá tún rí wa ń bí ànìkẹ́ tá a wá mọ̀ tí ń bí pé wọ́n lọ́ mú àlè. orí burú ara lè sí ó ń gbèsè ó tún ní tó bá wa níta ní ọbẹ̀ náà kó tún wá mọ̀ jò ń gbèsè náà. sórí wọ ajá olówó lọ ṣèkú ọ̀rẹ́ mi ajá lọ ṣèkú ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni. ìrọ̀ kí mo lórí. yín yóò ẹ rò pé mo da yín mọ̀ nǹkan. olùsí ó ṣe kùn bí gbá pitó ó wá wá bí lè ṣe yìí ó ní pé sàrẹ̀ dẹ̀rẹ̀ láì sọ pa gogo ẹ wo wèrè títí gẹ́gẹ́gẹ́. wo lo ah! padà wá. yàrá kó wá sí tábìlẹ́tì aya mi aya mi lu wú kẹ fọlẹtì wú kẹ fọlẹtì yọdà mọ wa. k'a yọ bó bá ti fẹ́ máa yọ bá yọ máa yẹ̀ dànù ni. mo rí bí sí ti kẹ̀kẹ́. agbájé àbí kí ni ó ń porúkọ ẹ ojú yóò túnra rí òwe àkàlà ọgọ ni. ọgọ kò tí a dàgbà ní òfòló. afilẹ òwe àkàlà kọ òwe òkété ni. ẹ náà mo bí ẹ máa mojú àwọn tẹ́ ẹ máa ta nǹkan fún ọ. irú ètò ṣe fìlà bí ẹnu pẹ́pẹ́ yẹ yìí sọ yẹ ká ẹjọ́ wa máa mu ti àwọn ẹbí. àyìndé ń mọ̀ mọ̀ ni. ẹ ẹ wo wa wa nìkẹ́ dákun nínú ìlú yìí bí ìlú yìí ṣe tóbi tó sọ́wọ́ pẹ́lú wa tóbi apá ọ̀tún àtàpọ̀ òsì iwájú àtẹ̀yìn òkè àti ilẹ̀ ìlú wa ta ló lówó tó mi. agbájé ìlú ti àyí kan náà ni. lẹ́yìn tán bá wá mú mi tán sátúlẹ̀ lomi tí wọ́n mú yàtọ̀ sí. pínrín kò tún sẹ́lòmí. tó bá jẹ pé kò sẹ́lòmí ìjọ tí n bá tún rí àwọn eléré ibú ọmọ yìí tí n bá tún rí wọn àyín ọ̀tún tà mọ́. lẹ́yìn òun nínú ìlú yìí tó lówó jù ta tún ló lọ́wọ́ sí kejì. èmi ò yín lè mi ò wá mọ̀ o. ẹ sì ní mọ̀ tẹ ẹkú tẹ ṣàyà bí àtẹ ìfáwẹ́lì. àyìndé má bu ọlọ́run ọmọ sọ ma pé nù lù yìí àyìndé kò sẹ́ni tó lówó tó mi èmi nìkan ló lówó lù yìí. ṣé mi lè jẹgbẹ́ bó ṣe jólówó nọ́mbà wà ó yẹ kí n jólówó nọ́mbà tù láàrin ẹgbẹ́ òṣìṣọ ẹ wo. àlàmú ọ̀rẹ́ mi ò <laughs> ah, ráyè rẹ bí olówó gbà yàwó ọ̀lẹ. Eh, ká ló tiẹ̀ wá lówó ni kó o lówó wọn bá má ti gba aríyìíkẹ́ mọ́ ọ lọ òun nìyẹn wọ́n ti gba aríyìíkẹ́ mọ́ ọ lọ́wọ́ ọ̀rẹ́ mi ká má parọ́ o tálákà ọ̀pọ̀ ọjà rẹ. ẹ ǹ wo adéyẹmí ó ṣe fi àlàmúlẹ̀ sáyé rẹ̀ torí ohun tó ń ṣàbóyadé báyìí gbogbo ọlọ́ya ló ń ṣe sórí àlàmú tó ń wò òun ìyìn tí ń ṣàlàmú yàtọ̀ sí ti ń ṣe ọ́ ọ̀rọ̀ àríkẹ́ làlàmú ń rò àlàmú sì wá gbàgbé pé àríkẹ́ tó ń wò òun kò bó lóò ṣì olówó ló ń bá ṣe àti wípé ta ni bàbá rẹ nùlù yìí dákun kí lọ já mọ́ gan owó kí ló ní tó fi ní dandan gbọ̀n àárín ìkẹlò fẹ́fẹ́ òun bó lówó dùyàwó kí ni ìṣòro rẹ wọ́n sì ní kọ́gùn kọ́gùn kọ́gùn báyìí àkú arápá báyìí ló kọ́gùn sára ọ̀run aṣọ tó kọ́gùn ségun là ń pè ní jẹ̀pẹ́ èmi ò wá mọ ìṣòro àlàmú tó ní dandan gbọ̀n dandan kóun fárí ìkẹ́ ṣé dandan ni kóun fòrèké ni ìwọ rèé o ti lé ọmọ ńlé kó o sì wá wọnú àbá wa yìí kó o wá ìyá arúgbó kan kó o gbé sílé kó mo bá ọ tọ́jú ọmọ rẹ ṣé dandan ni kó o fò rẹ kéne dá mi lóhùn. kí ni ìṣòro rẹ oní dandan dandan àfi kó o fárí ìkẹ́ ẹ wò ó ọjọ́ wa kan ṣe kan. ṣe fẹ́ gbọ́. pé kí ni. ṣe fẹ́ gbọ́. pé kí ni. nǹkan tí ń fi ojú agbájé rí nílẹ̀ yìí ìyín jọ lójú ìtújọ ni mu ìyín jẹ́ ó mọ̀ wípé ìjẹta jẹ èso odò ìyẹn kò kí ń jẹ oríyejì bẹ́ẹ̀ àgbáyé ti jẹ oríyejì o nǹkan tí ojú ẹ tó bá jẹ oríyejì máa ń rí ń jẹ́ kójú rẹ̀ rí. ń lọ. kéréje kọ. ẹni rẹ lọ bọ́ọ̀rẹ̀ wa ti ń lọ yìí ló dá mi lójú agbájé ò fi ṣèfàjẹ agbájé ò mọ̀ pọmọkùnrin yìí. o mọ̀ pé agbájé olówó ni èmi ò sí ìdí àbòsí o hmm. èmi yìí sọ̀rọ̀ ẹ̀rín tágbájé bá bẹ̀rẹ̀ sí mú yín kọ̀ọ̀kan èmi yìí sọ̀rọ̀ ẹ̀yìn o yìí sọ̀rọ̀ ẹ̀yìn o kí ni ìṣòro àmú kí ni ìṣòro àlàmú gan. aláìda ni ọ pé òótọ́ ọ̀rọ̀ ó máa rò ọ̀rọ̀ ńlẹ̀ ò lè sọ èmi lọ́ọ́ tẹ̀mí o. ẹ kò burú gbogbo àwọn ọjọ́ ọmọ ní bẹ́ẹ̀nà ọjọ́ òwúwo bẹ́ẹ̀ ṣiṣẹ́ bí owó àdán yìí wọ́n ní ẹ̀ta gidi ẹ̀ nílẹ̀ le ṣé mo ní ẹ̀ta táyé ní àbátakú ẹ ẹ ẹ mọ tàgìdì bá jẹ́ ìṣàìsí ni ìjọwọ́ bí mo ti tó lẹ̀ fún yín èmi agbájé fúnra mi. ìlà ìdé náà dé yìí tọmọ ọkọ ló tà mọ́bi tó wà ó. ó ti ẹ̀ dá ẹ̀yìn àwọn àlọ́ ọ̀nà agbájé olè olè lọ lórí o lè sáré jùlẹ̀ lẹ̀ lọ ẹja jìbò ẹja jìbò indibo ni ẹja jìbò indibo ni ẹ dúró sí o dúró sí indibo ni o agbájé indibo ni ẹ dúró sí indibo ni ẹ dúró sí indibo ni ọdínbọ. ẹnẹmẹla ìnira ètò gẹ ẹnẹmẹla ẹ̀wọ̀n elédùn òní là àti àti bọ̀ yóò ní dámọ́ra ẹ mọ̀ sanna ní ara kí gbogbo ayé ni gbogbo ìgbà tẹ́ ẹ bá lò lókè àti ìgbà tẹ́ ẹ bá jáde láyé ìbànújẹ́ àti ìnira lọ. apájé apájé. ẹ sì ní pẹ́ láyé. apájé àgbájé. má jẹ́ kábàámọ̀ rárá o kábàámọ̀. Daddy! Daddy! Ah! Daddy! Ah! Daddy! Ah! Daddy! gẹ́gẹ́ oyọrùn ìgbà òòyẹ dé o. my god so possible forgive daddy daddy bisayo my god my god bisayo daddy what is this oh my god bisayo daddy oh my god where's my phone. Mi ò fẹ́ kábàámọ̀ ò dá rárá o. Àbámọ̀ ò dá. Àbámọ̀ ò dá. Má jẹ́ kábàámọ̀. I don't want to regret. At all, I don't, I don't want to regret oh. Kò dára rẹ̀ o. Má jẹ́ kábàámọ̀. Àbámọ̀ o. Bí o fẹ́ kábàámọ̀. I don't regret. Àbámọ̀ ò dá. Àbámọ̀ o. Má jẹ́ kábàámọ̀ mi ò fẹ́ kábàámọ̀. mi ò fẹ́ kábàámọ̀. àbámọ̀ ò má jẹ́ kábàámọ̀. I don't want to regret. mi ò fẹ́ kábàámọ̀. kábàámọ̀ àbámọ̀ dáa.